أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة قالوا هذا واتقوا الله وليقولوا قولا سديدا إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون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 torí kéèyàn ó lè tara rẹ̀ yípadà láti da ìdá ibi dáadáa ashhadu an la ilaha illa hu wahdahu la sharika lah ọba ọ̀kan ṣoṣo tí ò lórogún wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu mo ń jẹ́rìí pé anabi wa muhammad sallallahu ta'ala alayhi wa sallam ẹrú sìn rẹ̀ ní òjíṣẹ́ rẹ̀ ní sí gbogbo àgbáńlá yìí حذر أمته من أسباب الهلكات ó pe gbogbo àlùm náà sí àkíyèsí tó lè fa ìparun tó lè fa bínú ọlọ́run wa bayyana lahum tariqan najah ó sì ṣàlàyé ojú ọ̀nà ọ̀la èyí tá a pe orúkọ ìjókòó wa tá a náà jókòó yìí yusuf najati adawiya lórúkọ anabi sallallahu ta'ala sallam bayyana tariqan najah. وصلى يوجون ولا يكي يكي صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين كانوا يخافون من ذنوبهم يخافون من ذنوبهم أشد مما يخافون عدوهم وسلم تسليما كثيرا أبو أسرى قال وجدت كنا قدويا وصحابه صلى الله تعالى عليه وسلم ورضي الله تعالى عنهم أجمعين àwọn tó lẹ́yìn pé wọ́n máa ń pè sára gan wọ́n sì máa ń páyà ntí ọlọ́run ọba bá dé létí nípa àtikúnmọ́ rẹ̀ kọjá bí wọ́n ṣe máa ń páyà ọ̀tá tí wọ́n kò dórí gangan. اتقوا الله ọlọ́run àjìnà tuntun lè fa ìyá òun ni ọ̀pọ̀lọpọ̀ ló ha wà ìjọ ìjìyà tí ń bẹ fún ìmọ̀ọ́dé sọ̀nà mi àti ṣíṣí àwọn onísọ̀nà mi àti gbọ́ta dìde ní gbogbo ọ̀nà torí pé eléyìí jẹ́ nǹkan gbòógì tí kì í ṣe bẹ̀rẹ̀ torí pé kì í ṣe pé ẹ̀sìn ọlọ́run náà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ débi dára sọ wípé ìgbésẹ̀ mọ̀mí tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ àbígbọ́ta dìde oríṣiríṣi ọ̀nà ló ń gbà yọjú ni gẹ́gẹ́ bá a ti ń sún síwájú ní ìsẹ̀yìn ayé wa tí ó ti parẹ́. fàyínà ìkọ́bàrú àlè ìyọlọ́run lè. kásì mọ́sì gbàgbọ́njẹ́ wàlá dẹ́kítàrì sáàtì ẹ̀mí bí ọlọ́run bá ti jẹ́ ọlọ́pọ̀lọpọ̀ sùúrù kámẹ́jì ó tàn wá jẹ ọlọ́run bá ròyìn ààrẹ ọkùnrin ẹ̀ àyè ọlọ́pọ̀lọpọ̀ sùúrù yóò ga jù ṣe fi kẹta ní ìwé ọlọ́run bá pẹ̀rẹ̀ ìyẹn máa sábà sàpọ̀lọpọ̀ jẹ káwọn tó sàn wájẹ torí kọ́ lọ́wọ́ bàbá iná yóò mú ìlú wàhálà yóò gbé ní máa jẹni lẹ́kẹ̀ẹ́ni kì í gbàgbé ìfinílẹ̀. wàhálàmù aláàbò ní náà mọ̀tò sọ̀bù náà nílò ní òbí gbogbo tí láyé nínú mùsíbà ìhàtà àkọ́kọ́ náà nípa wàtìjà zọ́ọ̀ náà bí àmàlì ìṣe wa lọ́wọ́ ti san wálé fún rẹ̀. qala ta'ala wa ma asabakum min musiba fabima kasabat aydikum wa ya'fu an kathir. wa ma asabakum min musibatin fabima kasabat aydikum. فبما كسبت أيديكم ويعفو عن كثير ìtumọ̀ àyà wà má àtọ́ba fún ní mùsíbà mùsíbà ó ti wà lórí ahọ́n wa nínú wa tó tẹ̀jẹ́ pé lè lágbára gbogbo mùsíbà tó bá bá yín fábì mà kásábà àìdíkù wà má àtọ́ba èyí wo jẹ́nu mùsíbà ẹ bá wo tafsirul àyà ẹ bà bẹ́ẹ̀. ànábì sallallahu ta'ala sallam ó ti tafsiru rẹ̀ nínú súnà rẹ̀ sallallahu ta'ala sallam ó ní hàtà ṣàròkà fi ṣàfihàn tó fi dórí ẹ̀kọ́ sí máa gún yàn. gbogbo mùsùlùmí fáwọn kásábàt àyèdè ìkùn àwọn tọ́lọ̀ máa bá sọ̀rọ̀ àwọn ẹ̀dá rẹ̀ ó ní ìtọ́wọ́ wá fàyè wàyà àfò àǹkẹ́sì ìkùn. A míì náà tó jẹ wáyà rẹ̀ ẹbí tọ́lọ̀ kò parí ayé àti. wàyà àǹfò àǹtẹ̀kì ọ̀ràn míì tún bẹ tá a já tá a jìyà rẹ̀ tọ́lọ̀ ògbójú fò. ó túmọ̀ sí pé táàdà jẹ gbogbo ìyá wa gẹ́gẹ́ bí ẹ̀sán ìgbésọ̀nà níta ń sọ àti gbọ́ta dìde èyí tó fojú ọ̀sán máa nira wa. la tó mọ̀ pé ìdí sànmọ̀ mi òtọ́ lọ́ọ̀ ni wọ́n kọ́kọ́ dojú kọ bó ti jẹ́ pé tí wọ́n dojú ẹ̀kọ́ lọ́wọ́n lè adam ó lè bà ní adam wọn ò lè ní ọlọ́run lára rárá ṣùgbọ́n wọ́n kọ wọ́n ayarí wọ́n lè dojú ẹ̀kọ́ lànà ọlọ́run àmọ́ kò lè ní ọlọ́run la ìgbésàn mi kan ò sì ga jù bẹ́ẹ̀ lọ láyé nígbà tó ń àfẹ́tì ọmọ ádámà láàrin ara ọ̀sẹ̀ra wa la tó mọ̀ pé oró ń bẹ̀ à ń ti sàdóòrò fúnra wa. wọ̀nyá àrùn fún àǹkẹ̀fì ó pọ̀ tọ́lọ́run òbí wa àbámọ̀ ìsinmi làásìgbò rárá títí òkò mọ̀ lọ́wọ́lá hilmi tí ẹ bá ṣe lọ́wọ́lá hilmuhu subhanahu wa ta'ala sùúrù ọlọ́ọ̀bá tó ga ẹni wọ́n wọ àyà kan ọlọ́run ní ذلك بأن الله لم يكن غير نعمة أنعمها على قوم حتى يغيروا ما بأنفسهم وأن الله سميع عليم ذلك بأن إن الله لم يكن غير نعمة أنعمها على قوم على قوم حتى يغيروا ما بأنفسهم وأن الله سميع عليم. الله يجزيك كيف كانت المادة في إيه حتى يغيروا ما بأنفسهم. حتى ما بقى pé ìnira ló kù táwọn fẹ́ sórí àwọn ènìyàn sọ́dọ̀ tó làǹfà àyà fifty three àyà ti alákọ̀ọ́kọ́ a kà sórí àti òfin sórí àti sòrò àyà ọgbọ̀n sórí àkọ́tù tú àyà káàkiri ọlọ́run ní ìfẹ́ tí ń bá ṣe yóò máa wà bẹ́ẹ̀ ni títí tọ́mọ yóò sọ tí ó fi yàyọ̀ pọ̀rọ̀ pé àfẹ́ mọ́ ìnira ló kù tá a fẹ́ bí àwọn sọ lẹ́nu àbí wọn kò ní wà tọ́lọ́ bá wá gbé kẹ́kọ̀ọ́ tó gbé nira dé àtúntò sára àti ìjàkan ló fà sàmọ̀ mí ni. wọ́n kọ ìyẹn ni pé wọ́n fẹ̀tọ́ dun ẹnìkan gbogbo tí ń jẹ́ tẹrọrìsìmù ìṣúná náà lọ gbogbo tí ẹ bá ti ti tẹ̀ sí lọ tẹ̀ sí bọ̀. wọ́n kọ́ ẹnìkan kan pàpà mọ́ra lọ́nà ìlẹ́sọ̀ọ́ wọ́n sì fẹ̀tọ́ ẹ̀dùn. yálà ó lè jà kó lè jà yálà ó sọ àdúgbò tẹ̀lé àbótú ẹ̀ ń dẹ̀rù àti tọ́gan wípé ló fà tẹ̀ ṣe fún tẹ̀ ṣe báyìí fún mi. ìhà iná wa fọ́kọ́lọ̀ ولذلك نبه الله عباده أن يعتبروا المحل لغيرهم lọ́lọ́run ti ń kí wáyé lọ wípé irú tí mo ti dáwọ̀ kan ẹ má ṣe fún yín ẹ jókòó jẹ́ o ẹ̀yin ẹgbọ́ràn ti yín o ẹni tó bá ti gbọ́ràn ni mo dáràn nínú ètò ọlọ́run kódà àwọn èèyàn kan sọ bẹ́ẹ̀ wọ́n ní ìdí òtòsí ẹ̀sọ̀ síbẹ̀ ẹni tó bá ti gbọ́ràn ìní pé tí ọ̀rọ̀ tá a bá ti sọ fún tẹ́lẹ̀ tó sì wà òun ló dáràn torí ẹ̀ anzalallahu al-kutub wa arsala rusul lọ́wọ́ ti pa àwọn tó dàkàrẹ̀ fẹ́ràn òṣìṣẹ́ ọlọ́run wa sọ pé ìlú jẹ́ yẹn yẹ hàtà anábà àtàrọ̀tò là ní kọ̀kọ́ rẹ̀ yẹn sí iná. mo wá ní ẹsẹ̀ nǹkan ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹ́ ẹ ti gbé sọ̀rọ̀ ní tọ́lọ̀ ẹ ti gbọ́ dádìde ònìyàn ó tẹ̀lé mo ní ẹ má sì nǹkan ẹ̀ wá ṣe ẹlẹ́yìn gangan rírà nìkan tí wọ́n sọ pé ẹ̀yin alájì ẹjẹ́ àti nǹkan kejì kẹtó bẹ̀rẹ̀ fẹ́ hajj bẹ́ẹ̀ ti tèmi bẹ́ẹ̀ ti tèmi ọ̀kan náà wà rèéfò onínú onínú kí ni nǹkan yẹn lọ́sìn lára máa ṣe ìdáni kan mọ̀ sí. wàhánà náà fẹ̀mí ọ̀n àlẹ́ ọgbọ́ tán ó sì mọ̀ tán. ọlọ́run fẹ́ ká ti tẹ̀síì àlàkọ́ ibi tá a bá ti ṣe ká mọ̀ tàtúnṣe. wàhíńlá tàyíǹnà mú. fẹ̀yàkíṣù níbi mísìlámù ẹ̀ṣẹ́ ìlú wọ̀sẹ́ni ìrún nínú oko bá ti bèrè ní níbẹ̀ ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ sáwọn èèyàn kan tí wọ́n gbé sẹ́mọ̀ mí yóò ṣẹlẹ̀ sáwọn tòní náà tí wọ́n bẹ̀rẹ̀ sí máa gbé sẹ́mọ̀ mí. àlàmúyàwó sẹ́mọ̀ lẹ́kìnà ní fọ́bìlì sọ́ọ̀tù làǹhàn ayàtẹ̀fà. ألم يروا كم أهلكناهم كم أهلكنا من قبلهم من قرن مكناهم في الأرض مكناهم في الأرض ما لم نمكن لكم وأرسلنا عليهم السماء مدرارا وجعلنا الأنهار تجري من تحتهم فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين. أو يسوع تتفاجئ nìkọ́ọ̀tù wọ́n ti ṣe àwọn ọgọ́rùn-ún ọdún ọgọ́rùn-ún ọdún lọ maskanahum fil ard adi kí wọ́n máa gbé orí ilẹ̀ pẹ̀lú rọ̀ àti wọn láyà balẹ̀ máa ń làm lọ́mọ́ sí lápọ̀n wọ́n ráyé lò wọ́n rí fóònù wọ́n rọ́lá lò kọjá lẹ́yìn tẹ́ lórí. wọ́n kódà orílẹ̀-èdè orílẹ̀-èdè orílẹ̀-èdè kan làwọn èèyàn kàn tó ní àwọn ààrẹ àwọn ààrẹ nìkan àwọn kọ̀ǹtò tó jù bẹ́ẹ̀ lọ nínú ọlá wà sani àríyé mùsàmá àmì rọrọ àsìkò ni wọ́n wọn torí ọrọ̀ ayé náà sánà ló ti bọ́ọ̀lẹ̀ látọ̀dọ̀ ọlọ́run tómi bá ti dá kò sọ̀rọ̀ mọ́ láyé ọlọ́run náà kò wọn wàjú ní kódà tí tó bá ó dà tí ó rọ̀ mọ́ omi tó wà ní olè ní sàn ara àwọn ọ̀nà kan ni tó tún wà nínú èrí àlùfáà nínú ayé àmì sápadà débẹ̀ ọlọ́run nínú àfáàmì àlà ìyáwó náà ti ní àjẹkọ̀dà dá àwọn ìṣẹ̀yàwó náà àtàwọn ìṣẹ̀lẹ̀ mo kọ̀dá dá wọn ẹ̀sán ìgbésànà ní ara ẹ̀ náà. ọlọ́run ní akérèmọdò tó ń sàn gẹ́gẹ́ bí àsìkò tá a wà yìí akérèmọdò ń sàn kéèyàn bá lówó lọ́wọ́ dáadáa ọmọ tó bá ní káwọn awọ premises ilé òun ó rí ibi kan sí omi gbà kọjá nígbà máa lómi bó ti ṣe fẹ́ sọ ọlọ́run tó ti sínú lẹ̀ pẹ̀lú gbogbo ẹ̀ náà fa àhìlá sí náà hùn bí dùnú òbí wọn wá àwa pa wọn rùn torí ìwà àpáǹlé ìwà ẹ̀ṣẹ̀ wà àǹṣáàlà mi bá rí nǹkan náà àkọ́rí ó túmọ̀ sí pé ọlọ́run pa wọn rùn tán ọlọ́run ló fi wá jẹ́ àwọn èèyàn míì tí wọ́n lò sẹ́ńtírì ní ìdílé ọlọ́run ti ṣe bẹ́ẹ̀ a sì ń kà nínú ìtàn ìgbésí ayé wa ọlọ́run pa àwọn èèyàn kan run kan tí ò tẹ́tẹ́ nìkan tó wá dá àwọn míì àti tó wá produce àwọn míì tó rí produce àwọn míì látara wọn àwọn ìdá tó sẹ́kù bákan náà sọ pé pàṣẹ ìṣàbò yóò tó fún kọ òòyà wọn kó dahoro. فتلك بيوتهم خاوية بما ظلموا. tó sẹ́jà tàbí tẹ̀lé tẹ̀ torí pé wọ́n gbọ́ ta ìgbésọ̀ náà sọ́ọ̀tù náà ní àyà tuntun. nígbà míì àwọn èèyàn lè pọ̀ tí ó jẹ́ máa mustapha ìlọ tí ó wà ìgbọ́ta ìgbọ́ta ìdè ìwà sàmàlí. tọ́lọ́run sì jẹ́ wọ́n yà papọ̀ àmọ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀. nígbà míì àmọ́ ìṣẹ̀lẹ̀ sí ọlọ́dẹ kọ̀ọ̀kan tàkùrù pàṣọ ìkọ̀bí ìlà àmọ́ ìjẹ́ ìran àbí ẹ̀sìn àbí kan. èyí tí wọ́n kọ́ òun ni wípé nígbà tí ló fẹ́ ká mọ̀ lámọ̀dájú náà ṣáájú ni pé kò sí ìwà àtàmọ̀mí kan tó ju ìbọ́ta dìde sọ́lọ́run àti ìlànà ọlọ́run lọ. ẹlẹ́ẹ̀kejì gbogbo ìbọ́ta dìde àti ìwà àtàmọ̀mí lọ́dọ̀ àwọn aláìgbọ́ lọ́wọ́ bàbá ní kì í ṣẹlẹ̀ láti pilẹ̀ sí táyọ̀ nìkan. tọ́ba adigun abáwá wà á kò èyí sẹ́ni ọlọ́run ọba tọ́ba fi bínú tọ́ba fi jà yóò jẹ́ reaction lórí action kan tó lágbára. ibi tí sọ́mà mi ti bẹ̀rẹ̀ tọ́pọ̀lọpọ̀ òkèèsí onígbọ́tà ní sọ́nà àtìlànà ọlọ́run torí wípé ẹni ọlọ́run àtọ̀tọ̀ ọlọ́run àjọgbáyé ni a sì lè gbé bẹ̀ bákan náà gbogbo àwọn tí wọ́n nílò òyìn kápá pọ̀ tẹ́lá wà àwùjọ wa yìí wọ́n fẹ́ pa ìsìláàmù pọ̀ mọ́ àwọn ẹ̀sìn míì ní túláàsì wọ́n rò pé bẹ́ẹ̀ láti jọ gbáyé àlàáfíà kò sí rọrùn ibi báyé ti burú tán kò lù lẹ́yìn mọ́ gbọ́ pé nǹkan kan náà ni nǹkan kan náà ni bẹ́ẹ̀ bá ń mú nǹkan yẹn ọ̀kan wá àbí méjì nínú mẹ́wàá ẹ̀rí wípé kìí ṣe ẹ̀yọ̀ kan náà kìí ṣe kankan náà tẹ bá tó mú kejì wá ẹ̀rí pé kò jọra wọn tẹ bá tó mú kẹta wá ẹ̀rí pé kò jọra wọn. ọmọ adáwọn ti bẹ̀ papọ̀ sí láti. wọ́n sọ ọlọ́sán tó di gbogbo ilé ìjọsìn tí ó ti sájà tẹran. wọ́n ní kò sí problem àwọn ilé ìjọsìn tó kù náà kí ẹ̀yàn gbàgbé pé òun lẹ́sìn kan òun náà lè wọ ọbẹ̀ kó bá wọn kópa mẹ́rin pé ó firi gbogbo ẹni tó bá fẹ́ wọ̀ bẹ̀. rò pé bẹ́ẹ̀ ni àlàáfíà wà. but àwọn mọ̀ sí kí wọ́n ṣe o ẹni tó bẹ́ẹ̀ sí náà ni wọ́n fẹ́ yí dájú dàtí náà o. ẹni tó bẹ́ẹ̀ sí náà bá gbẹ̀gbẹ̀ lódodo ni wọ́n fẹ́ ju tú ẹ̀bọ yẹn. ni ò bá pè ní tàbí mo ti dà. eléyìí ò ń jáwèé ni ọlọ́run wà fẹ́ dà ibi tí mo lọ gan ni pé kò jẹ́ra wọn o ẹ má ṣiṣẹ́ kúrò lórí lágùn dínú kò wọ́n lé ẹ̀dí ibi sísànà ní ti wá ń rinlẹ̀ kan sí ni tó wọ́n ti sábà ti gbà ní pé bákan náà ní gbogbo ẹ̀ ẹ rí i pé yóò dínkù ọ̀gá wa kan ní kíndà náà lẹ́bù wọ́n ní ráàlùlá ó ń sọ̀rọ̀ nípa àwọn ọ̀tọ̀ ọlọ́run ó ní lẹ́tọ̀ wa ni ó ní láàyè bàálù náà bìlẹ̀ háàkú wàlá bí àná rí ìkùn ìdá áfàdù máa fi yú wà wọ́n fi àmúyàwó fi díje fún bó ṣe pẹ̀lú bó ṣe wù gan ni mò ń kó tẹ̀. ìdá áfàdù àwọn tàbẹ́tì àgbẹ̀mí fi sáàdì máa fi yú wà hìnà ọwọ́ àfọwọ́ ti bẹ̀ yóò sì níbi báyà. ó ní wọn bá ti ba nǹkan tó wà lẹ́gbẹ̀ẹ́ àlàáfíà ìjẹ́ nínú báyà kí nìkan náà. ẹ́ alikọ́lù ọkàn láàyè bàdùn bí àmàlí nìkan wọn ò máyì kọ́ owó láwà ní ti kàfílì ẹ̀rù bà wọ́n mọ́ wàlá bí lè ha kàn kódà títà ẹ̀rù bá yín kó máa kan láyà wọ́n ti gbà pé kankan náà ní ẹ̀yìn àtàwọn. Áàdì ní àfikọ̀ reality lélẹ̀. ó dá ti ba nǹkan tí ń bẹ́ẹ̀ ń bì jẹ́ lẹ́jẹ̀ẹ́ àlàáfíà yìí òní wọ́n ti fẹ́ pẹ̀lú gbogbo ọ̀nà wọ́n sì ti àṣìkò kan láyé wọ́n ti ṣàṣeyọrí tó pọ̀. tó jẹ́ pé léhà sẹ́kù àbáyà obìnrin sẹ́kù tọkùnrin sẹ́kù ìmọ̀ràn ọkùnrin sẹ́kù àmọ́ ròdù bàjẹ́ wọ́n láyọ̀ pọ̀ láyé. òun ó bàbá ti ọlọ́run sọ wípé ẹ mójútó èsì ìgbẹ́lẹ́gbẹ̀ẹ́ yìí lẹ́gbẹ̀ẹ́ àlàáfíà yìí nínú báyà yìí. tó o bá ti bàjẹ́ fásitì alẹ́jẹ́ àtàdé kò lò ẹ ní kàkà ẹ ní kàkà má lọ́dọ̀ lọ ẹ jẹ́rú rẹ má lọ́dọ̀ lọ. bàtà àwọn èèyàn wá sẹ́kù sáré tí wọ́n ní àwọn òṣìṣẹ́ ẹgbẹ́ dàpọ̀ wọn yẹn à nígbà òṣìṣẹ́ dàpọ̀ o. agbọ́ ilé wa bó ti pè fún wa à lè dàpọ̀ o. ẹsẹ̀kẹsẹ̀ náà bá ti gbé sàmà mí yẹn wọ́n lọ ẹni bá gbé sàmà mí fún ọ̀fẹ́ láwùjọ náà wọ́n lọ mọ́lẹ́sẹ̀ láti gba ẹ̀fẹ́ bìrì pé ẹ máa kà àwọn ànábì ọlọ́run wọ́n máa sábà sọ ẹ bá ka síwájú nàbàwí àsíwájú làbíyá ìtàn àwọn ànábì ọlọ́run ẹ wá ka tàmẹ́tì Muhammad sallallahu alaihi wasallam púpọ̀ kẹ wá wo gbogbo tí wọ́n lọ́ mọ́ òṣìṣẹ́ ọlọ́run alẹ́sẹ̀ tí ó sì ṣe kan tó bá ìrẹ́wọ̀ wà kànáà wọ́n ti lọ́ òṣìṣẹ́ ọlọ́run láàrin gẹ́gẹ́ bó ti ń ṣẹlẹ̀ láwùjọ wa táwa wà yìí. débi wípé tí ìbá ṣe pé àánú ọlọ́run àti tóbi rẹ̀ àtẹ̀rọ̀ǹgbà rẹ̀ tó jẹ́ pé òun yóò borí gbogbo ọ̀nà kìí ṣe kan kìí ṣe tìmejì kìí ṣe lẹ́ẹ̀kẹta tí wọ́n pílánà àti pàdánù sọlọ́lọ́ ọ̀sára àlọ́sọ́là ẹ̀sẹ̀ rẹ̀ lẹ́wà dèrò nígbà tí ẹ̀bá wa lè dáhùn ẹ̀fẹ́ rẹ̀ ẹni mùsùlùmí òdodo sì gbọdọ̀ dáhùn tàbí àbí wọn lè rí táwọn wá ń lọ ìbẹ̀rẹ̀ mọ́ nǹkan míì ọlọ́run ẹ̀rọ dá wọn lórí ọ̀nà wọn pa wà á máa náfà wọn nínú ìlà ayé nínú ìlà ẹ̀rẹ̀ àrẹ rẹ̀ àmì kò sí kí wọ́n gbé mi kan lé àwọn òṣìṣẹ́ ọlọ́run bá sí àtàwọn tẹ̀lé wọn ti pé ẹ̀ láti ìgbà tí wọ́n ti ń ṣiṣẹ́ ọlọ́run ní sàmánì ìpìlẹ̀ rẹ̀ wípé àmì gbà kí ló wá fà ní ọlọ́run yóò ṣe sáà náà gbọ́ ó bìbí ìlú pé ǹjẹ́ yẹn yóò kó bàtà ní tó ó pé ẹ̀rí jẹ́ kó gbogbo ẹni tí o bá sì ṣe kódà bí yẹn jẹ́ bó tìmí àkùdá wa iná tí o bá sì fọkàn pọ̀ pé mo fẹ́ tẹ̀lé súnà ọlọ́run àti kànáàbì sallallahu alaihi wasallam kò ní rìn wọn ní súnà yóò bí yìí pé ẹ̀rí jẹ́ kóhun fún mi ẹlẹ́ni yóò sọ pé ẹ̀rí jẹ́ kóhun ṣe díẹ̀ òun sì ṣeré ẹ̀rí jẹ́ kóhun lajúmọ́ ẹ̀rí jẹ́ kóhun gbádùn ẹ̀rí jẹ́ kóhun tẹ́ra òun lọ́rùn. gbogbo nǹkan a tẹ̀lé ìwé pátápátá nínú ìtaàbọ̀ náà ló wà tó jẹ́ sànà ìsàlọ́ sálà èèyàn fúri èèyàn gbádùn èèyàn lajú ṣùgbọ́n nínú ti gbọ́ wáyé wọn lọ́kàn kò jẹ́ sí máa lẹ́yìn ẹ̀sìn sí wọn. ìmọ̀ àti ẹnìkan sọ̀rọ̀ bóyá bí ìjẹta àdìjẹ rẹ̀ ẹ̀yìn náà bá ń àwọn ọdún oríṣiríṣi ọdún tó náà ẹ̀ẹ́dẹ̀ lè tilẹ̀ fún ọmọ mi sọ gbọ́ pé mo náà gbọ́dọ̀ jáde sọ gbọ́ pé mo náà gbọ́dọ̀ lọ́wọ́ rẹ bí egun ṣe fi ẹ̀ wọ́n fẹ́ jáde síláàsì lọ́mọ fẹ́ hákùn rẹ bí padà bí má ti jáde wọ́n fẹ́ jáde síláàsì wọ́n á sọ fẹ́ nìyẹn pé mo ní lọ sí àwọn ilẹ̀ lágbáwá láti ṣe ìlànà àwọn ìran wíwò tó jẹ́ halal àmì tẹ́tì tẹ̀tẹ̀ àmì tẹ́tì tẹ̀tẹ̀ but ta ló ka èsì fún débi báwa wò pé gbóòrà tèmi fi eré tó jẹ́ halal ẹ̀sìn kan tó dọ̀rọ̀ yàn èèyàn mélòó ló kàkún ó tẹ́tẹ́rẹ́ bí ẹ̀mí náà sábà ti sáyẹn fi fún yín gan lásán ẹ̀mí bẹ̀rẹ̀ nǹkan mi àgbàgbà kan tó wà fún káàdó ti ṣeré ìdíje ó tẹ́tẹ́rẹ́ yàtọ̀ àwọn náà ń sọ àwọn lábáwá lẹ́yìn ṣùgbọ́n níbi ìtara ti yẹra ìtẹ̀ àárọ̀ ní ìjọba ìjọba ká yẹra ìtẹ̀ kájọ lọ yìí àbájé afúnrin wa tán ọparí kálukú gbọdọ̀ nílẹ̀ yóò gbọdọ̀ èyí ó ti fà á èyí tó jẹ́ tí ó kòkó gbọdọ̀ kọjá àlà nínú Islam. ìlànà wa wò ó ẹ̀sẹ̀ gbígbé ìdáhùn ọba gbógun tì í tó ọba gbé sọ̀rọ̀ mi láti dàrú láti tó tì í ṣe ẹ ní ẹ káwọn gbádùn rẹ dáhùn lọ́wọ́ torí àjọ ń báyé ni kò sọ pé tàbí dá sí yẹn ọjọ́ tó sọ̀rọ̀ mi nìyẹn. mo kárí àtẹlẹ ìfẹ́ mi sọ́ọ̀tù làárọ̀. وقد ولقد أخذنا آل فرعون بالسنين ونقص من الثمرات لعلهم يذكرون ولقد أخذنا آل فرعون بالسنين ونقص من الثمرات ونقص من الثمرات لعلهم يذكرون àyà yẹn wà ní sọ́ọ̀tì làárọ̀ àyà wà dà ọlọ́run ni mo gbá tìyàwó náà mú àtàwọn èèyàn nígbà pé ọlọ́run áàlà tìyàwó òun àtàwọn onísọ̀nà ní ẹgbẹ́ rẹ̀ ẹ sì mọ̀ tán tìyàwó ẹ mọ̀ pé sọ̀nà nìkan tó tó ju ti fẹ̀rẹ̀ náà lọ́wọ́ tẹ̀lé àti tó bàbá akẹgbẹ́ ló kù láyé tá a wà yìí. ní èsèkéèké ní àwọn ọmọ tí mùsùlùmí bá dùn tí wọ́n bá jọ́kùnrin láì fẹ́ pọ́n ti kò tí wọ́n ń gbìyàn palásìkò yìí wọ́n ń gbà fún àpalásìkò yìí wọ́n yọ wọn palásìkò yìí ètò ètò nígbà pé wọn tẹ̀ ní dàgbà pé pé wọn tẹ̀ wá kọ̀rọ̀ lọ pé wọn tẹ̀ wá jagun wọ́n tún mọ̀ pé kò sínú tọ̀bí àbí àádá àwọn obìnrin pé kán máa jagun kò wọ́pọ̀ gbogbo ọkùnrin tán ti bí wọ́n pàṣẹ ó sì ń tẹ̀ ìtàkẹ́ ti mọ̀ ni sọ pé nínú títóbi ọlọ́run àtìmọ́ ọlọ́run tó jẹ́ lámàtàn ibẹ̀ náà wọ́n bí musa àní sàlámù tó wáyé kí sàlámù gẹ́gẹ́ náà lọ para wá tó wá wo musa dàgbà. musa àní sàlámù ó dàgbà ó bẹ̀rẹ̀ títí ọlọ́run ìdáná ni pé èèmọ̀ ti dé àwọn àpèjúwe ìmọ̀ mọ́ wáyé èèmọ̀ ti dé lọ́mọ yìí náà. e yẹn kò sí ìkẹta tó kọ́ta ara yẹn lọ. ibi tí sọ̀rọ̀ ní lọ náà ni pé ká pa ẹni tá àfẹ́ ẹni tá àfẹ́ rí. kú bọ́lá gà tí wọ́n gbógun tà náà sọ̀rọ̀ lọ́wọ́ sàárà ló sálà kú dípò bí jáde ló jáde. gbogbo ẹni kẹ́kọ̀ọ́ fún wa ni bí ọba tó ti mú sáwọ́ jáde kájà ọmọ ọba tó yà wọn sábà ọba tó yà náà yà kankan kan tí ó mọ̀ jíṣẹ́ ọlọ́run tá n ka àwọn kankan dò ní iná sáyé òkè kan tó yẹ pé ọmọ ádámù kankan ò mọ̀ sí tọ́lọ́run bá fẹ́ bínú tí èdè pẹ́ nìkan lórí àdá nìkan kọ́ lórí ọ̀bẹ tó bá ti omi òkun síta ó ti síta lé òkè síta sẹ́nìkan ló yá láwọn ọdún tó omi òkun tọ́lọ́run ti fi síta látara àbínú ọlọ́run débi táwọn àti olóró fi kú gbẹ̀mùgbẹ̀mù láti inú yẹn tí èsì ọmọ ádámà ló kù síbẹ̀ látara àbínú ọlọ́run tó sì ń títí pa mílíọ̀nù sípa táwọn òṣèlú lórí ìpẹ̀ lọ́gbẹ́ yìí ilẹ̀ ló ti wá. èèyàn mélòó ni wọ́n àárẹ̀ fóun ló fà ọlọ́run ti bẹ́ẹ̀ ìjì líle ńkọ́ ọ̀kan tẹ̀lé lẹ́nu ọjọ́ mẹ́ta níbi lè fún yìí ààrẹ nìyẹn èèyàn mẹ́yẹ̀ ni wọ́n mú lẹ́yìn ọ̀rẹ́ yìí ibú ẹ̀yìn lẹ́fà ẹ̀yìn lọ dára èyí ló ń dámọ̀ ní ọlọ́run sì ń sì ń sì ń sàpẹrẹ ìbínú lásìkò yìí náà tó wá jẹ́ pé ọlọ́run fẹ́ ṣe bẹ́ẹ̀ káàkiri àyè ọlọ́run tó wá jẹ́ pé inú sóra kan tí bá jẹ́ kíláàsì ń tẹ̀lé lórí bàtẹ́ òun yóò fi náà ní gbogbo bẹ́ẹ̀ dáàbò ti pọ̀ láyé tó ẹ̀ nínú sọ́yìn ó kàn fẹsẹ̀ ìṣàdánwò fún yìí lọ́lọ́run tuntun sọ fún anabi náà pé ọ̀là alákàdá pè náà fàkà àlẹ́ àṣà rẹ̀ إلا فلعلك باقع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا. Èyí tí ọba ní ọwọ́ sojú kòkòrò pé ó ṣàgbẹ̀rọ̀ sí náà ní dandan ibẹ̀ ló fi sí o pẹ̀lú alákà dáàkẹ́wò nẹ́fà ẹ kọ́tìlù nẹ́fà ó ń lọ àtọ̀ sí kọ́tìlù nẹ́fà ó para rẹ̀ ìwé ẹ̀rúfin mi ojúfẹ́ mi àlá àtàrí yìí wẹ́yìn wà sí ìdíndẹ̀ tí wọ́n bá gbọ̀dọ̀ sí náà náà ni ó ti fẹ́ mi ó ti fẹ́ mi ló bàtà yòókù wọ́n máa sọ̀ náà ta ìlà rámọ̀tán وما على الرسول إلا البلاغ النبي صلى الله عليه وسلم وما على الرسول إلا البلاغ المبين ó ti tẹ́lẹ̀ tó kánú mi bá ti tẹ́ tán ó yàtọ̀ síta wa lónìí ara ìṣòro àìsàn ẹ̀ńdá bá rí àárí ìmọ̀ ẹ̀ńdá bá sì rí kò sí tó kàn wá kò sí personal contact. lójú ọ̀nà yẹn àwọn tàbí ìsìn brọ́dà máa ń ṣe àwọn tá à ń pariwo sí nàìjíríà àti ojú gbogbo wa lóde ìtọ́jú. àwọn ilé ẹnìkan sílẹ̀ ti wá sí àárín iná mi lè sọ bẹ́ẹ̀ yóò wá ṣe o gbẹ̀dẹ̀ tó kọ́ mọ́jú ni mo ń sọ yẹn. òyìnbó ẹ̀ ló ti wà ìlẹ̀ta àti ilé kẹta òjútì ọlọ́run tó máa ń sèyẹ sọlọ́lọ́ ọ̀dọ́ ọ̀sán kọ̀ wá ní ìsinmi mọ́. torí ẹ̀ nígbà tí ìrẹ̀ ọ̀nà wa pakọyọ tọ́lọ̀ ń fi kán tí ó sì ń kẹ̀kan tó kọ́ náà lọ́wọ́ ọ̀rọ̀ tẹ́lẹ̀ nígbà tó kọ́ fi ti àdánwò táwọn náà máa rí táwọn wà wòkọ́ọ̀tù lára àwọn ẹni rẹ látara ẹ̀. lọ́rùn tẹ̀ wá sọ pé wọ́n làkọ́jú àkọ́dúná áàlà fèrè àwọn nàbì tìní kí ni ò jẹ́ ó jẹ́ pé ní bẹ̀rẹ̀ gangan lọ́rùn ti gbà mú kí ló kọ́ náà lọ́wọ́ kí ló kọ́ náà lọ́wọ́ tí ó sì kẹ̀kan tó kọ́ ọlọ́run lọ́wọ́ ìjìyà ń sìn bẹ ntọ́nà lòun ṣe fún yìí sì ń bẹ lọ́dọ̀ ọlọ́run nígbà náà kò yìí kò yìí ń pọ̀tù nǹkan kan nǹkan kan tó ṣe pé nǹkan kan dìlé tọ́nà òfin gbá ṣe ra ọ̀nà tọ́nà tó wá ṣe fún ṣe ra ọ̀nà yìí ó jẹ́ ká mọ̀ pé ìgbọ́ tálíbe ìlú sọ̀nà mi sẹ́sìn ọlọ́run tó fi ń àfẹ́sì àwọn ẹni ọlọ́run lórí rẹ̀ ẹ wá wò gbà náà sóni ẹ wo iye sẹ́ńtúrì náà sóni látàyé ànábì musa àlùkò àwọn ti kọ́lá àkọ́kọ́ òṣìṣẹ́ ọlọ́run ànábì ló wà bẹ́ẹ̀ ẹ wo sọ̀rọ̀ mi tí wọ́n gbé lórí ànábì ló ó gbóbi ẹ̀gbọ́n lórí ẹ̀ka ti bẹ̀rẹ̀ mo ní sọ̀rọ̀ àtàwọn kò ní dá wá sí òrùsù òun ní sáyẹ́sì síra yìí dá wá sí òrùsù ní tó bá rí lọ́jà kó lọ rà gbogbo tó jẹ́ ànábì kọ̀ọ̀kan rí àwọn òṣìṣẹ́ ọlọ́run kọ̀ọ̀kan ni wọ́n kó jọ wọ́n pèsè tíra ń jẹun fẹ́ẹ́ dàbí koran lókọ́ àyà tí wọ́n bá ti sọ̀rọ̀ ànábì kan báyìí àwùjọ ọlọ́run bàkan báyìí gbogbo àyà rẹ̀ wọ́n sàn kó wa wọ́n sàn kó wa ẹ̀rọ pé koran gẹ̀gẹ̀ lẹ́ńkà ni ẹ wá máa ẹ máa kà á fẹ́ẹ́ máa kí ẹ fẹ́ wọn wá sọ̀mọ́ mi kí wọ́n dé kí wọ́n dé kí wọ́n lórí pé kò ní dédé. ẹ àwọn èdè àbùkù ìwà àbùkù ìwà àríkí ìwà ẹ̀tẹ́ tí wọ́n gbá nàbì nù alẹ́ sàlám. ẹ wọ àwọn tó parun ìyàwó ẹ̀jẹ̀ ni wọn ọmọ ẹ̀jẹ̀ ni wọn alẹ́ sàlám tó sàlám. ní sọ́tò làárọ̀ ayàwó àgbàkùtẹ́rì. فأرسلنا عليهم طوفان ìjọ àmọ̀ tó di ọ̀rọ̀ ìkan lọ ló kàn. فربنا فأرسلنا عليهم الطوفان nígbà tí wọ́n ń pa abọ́ wọn ti pẹ́ ẹ̀yìn ògbà dáná ni yóò ti bẹ̀rẹ̀ kọ́lọ́n tó rẹ́ kọ́lọ́n tó sí omi síta ẹ̀ náà tẹ́lá ti dé kàfí ìrọ́jà tó ti jọmọ tó jọmọ ní kí ẹ̀ríkà kìí ṣe pé àtàkì àkọ́kọ́ tí wọ́n kọ́ fún àwọn ìlú kìí ṣe ìgbà náà lọ́rọ̀ mi kìí ṣe ìgbà náà lọ́rọ̀ mi ọkọ ẹni jìnnà síra wọn wọn ti gbàgbéra ní abidjan lẹ́ẹ̀kan pé wàlá tàkítàrú lè sáà ti sẹ́yìn lè ní ìbáhánà bí sùúrù ọlọ́run ti pọ̀ tó kò gbọ́dọ̀ tán wá jẹ kò gbọ́dọ̀ tán wá jẹ àwọn tàná àtàwọn àtòmíì náà ẹ̀rú gbọ́dọ̀ mọ bàwá gbogbo ìgbà ni tá a bá ti yin jẹ lójú àná tọ́lọ́run bóyá àbùwà kan àbá sọ̀rọ̀ kan àbí ṣèṣì kan tá a bá ti pé kò bá tọ́lọ́run àti ká tètè mọ wọn bá ti padà tó lọ́la bàtí rò ní lọ́la torí ẹ̀dá bẹ́ẹ̀ lọ́nà ń dá wa ẹni tó bá ń wò kó òtún mọ́tàn gan-an olómi gbéraga títẹ̀ rẹ̀ ó bàjẹ́ òtún abá ti ń kàkéèsí pé mo tún ti ní ibẹ̀ èso tún ti là mí èso tún ti là mí torí àǹjọ ń jà gbogbo ìgbà yìí bàtí rò ní lọ́la. ọlọ́run ní كل تعليم هنبي موسى هنبي موسى نعرف أعراف عن نعم بسم الله ولقد أرسلنا نوحا إلى قومه فلبث فيهم هو تذكرني سند موسى وتذكره أها أوكي نعم بسم الله ولقد أرسلنا نوحا إلى قومه فلبث فيهم ألف سنة فلبث فيهم ألف سنة إلا خمسين عاما فأخذهم الطوفان فأخذهم الطوفان وهم ظالمون nígbà tá a rán ànábì lóhùn pé máa jíṣẹ́ ọlọ́run pẹ̀lú ọ̀rọ̀ mẹ́ta nínú sọ́dá tó lóhùn gan yàtọ̀ sí kàńkà. a lè kúrú wá ọ̀rọ̀ tàbí wá àbẹ̀wò mẹ́sẹ̀gì mẹ́ta tó tó fún wọn fẹ́ pàṣẹ rẹ̀ kò sẹ̀wọ́n jù bẹ́ẹ̀ lọ. ìtú jẹ́ kí n gbé láti bẹ̀rẹ̀ ni pé nígbà tá a lá abẹ́ sọ̀rọ̀ nípa àgbésọ̀nà ní àtìtì ya rẹ̀ àmọ́ ronú pé nǹkan ṣe ń Kàdúná jọ ní àbí nǹkan ṣe ń Kánò àbí nǹkan ṣe ń jọ ọ wà ní ọ̀gá ìgbésọ̀nà ní sì ìgbógun tẹ̀sán náà àwọn náà tó wà níbi ẹ̀sẹ̀ òkè wọn àfẹ́fẹ́ ní ọlọ́run kankan wọ̀ ẹ̀sìn ìsìn wọn láyé àti tí ẹ bá darapọ̀ mọ́ pe àmẹ́bí náà wa ọlọ́run tó fẹ́lẹ́ mi tó wá lẹ́yìn ẹ̀ wọ́n pè pé darapọ̀ mọ́ wa ní mọ́kà onílà ní ka lọ ẹ̀ka ẹ̀ka tàfíìrù gbogbo ayé ni wọn ti lọ ànábì sallallahu alaihi wasallam kódà wọ́n ti lọ débi wípé a ti ọ̀sẹ̀ lórí wa ẹ̀sìn ọ̀pá àwọn èèyàn kankan kankan wà ní mọ́ta nígbà tí ní bọ́ọ̀ bá tó jọba wa àgbà kásádàpọ̀ kò wá gbà kẹrọ orí kàn sí ẹ ìgbà tí ó wà fáwọn ẹbí kẹsàn-án láyé mọ́ àlejò mùsọ̀láàtì wàsálà ó wá kó gbọ́ àwọn èèyàn tí ó mọ̀ sọ́pa wọn pé nǹkan ti lélẹ̀ láti sin ọlọ́run òun ló fi máa ń dín kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwa náà lónìí láti make up mind pé tọlọ́run gangan gangan èrí tó wá lọ́dọ̀ lọ́dọ̀ máa tẹ̀sán náà àwa gan ń ní inferior à ń wò pé àbáwùjọ ẹlòmíwò lẹ́yìn wọn. àti ìṣe kankan sáàtì àìlẹ́jì ara wa fúnra wa fẹ́ẹ́ kankan tó wà lẹ́jì wa ibi bí ìgbà yẹn ló ń lé wọ́n àti ètò tó pọ̀ wọ́n ti tó pọ̀ tó jẹ́ pé èèyàn ní láyé kọ́lọ̀ fọmọ fọmọ náà sọ́nà nígbà tó mo sọ ní bí bẹ́ẹ̀ um, ìjókòó wọ̀ láti mo sọ̀rọ̀ yẹn gbogbo ọdọọdún àwọn èèyàn máa ń pè wọ́n máa ń pè àwọn akọ̀kan táwọn ń pè lẹ́tọ̀ pé bóò láti lè pẹ̀lú Christmas ṣé ká jẹun ṣé ká fi gbá ṣé ká fi wọ́n tún pè lọ́dún tí ń bọ̀ tá a bá tẹ̀lé ìgbà náà ẹ ẹ gbọ́ pé ìyẹn àdìjọ yìí ẹ̀yìn kálọ̀ ti gbẹ̀bùn ó ti gbà ọ̀wá ń ṣègbè ń ṣègbè. à ń sì ń tún fáǹdì difficult láti dáhùn tí wọ́n yìí ṣe mú mi ní òdodo gbé torí nǹkan tí ń bẹ lọ́wọ́ wọn tí wọ́n yìí tó sì lé wa lórí táwọn náà ń wò pé bàbá ṣe wọ́n mọ̀ bú wa subhanallah bàbá fún wọn wọ́n sọ̀rọ̀ wọ́n wò pé àwọn kiri nù. ẹ̀sọ́ ẹ wá sọ orúkọ náà tí wọ́n ti pé gbọ́ àwọn tí mò ń dá akọ tí mò ń fa ìlú náà ànábì ọlọ́run yìí nínú ìwé sọ̀nà mi ẹ̀kọ́ orúkọ náà tí wọ́n béèrè kan lónìí tí wọ́n ti pé ọlọ́run bájú. tó sì jẹ́ pé nǹkan mẹ́ta yẹn òun náà gbogbo wọn mú àní mú mi takò lẹ́sìn ìsìnkú jù sí náà kí ìsìn naa sí náà ní àwọn kankan tí yẹn máa rọjú de ó pọ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ yẹn máa fi tọkàntọkàn ẹ̀sìn bẹ́ẹ̀ àìrọ́jú lọ́kọ àìrọ́jú láyà pé dàkúnfẹ́ ọlọ́ọ̀sẹ̀ tó rúgbẹ́ náà nínú páńpẹ́lẹ̀ tó ń tàn ha sí náà náà tànàbí nuhu àbí tànàbí musa عليه الصلاة والسلام فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين. في مجرم وبجر كرم كن وبطوة nígbà tó lọ sí ẹ̀lú mùjúrì wàkánù kọ́mọ mùjúrì ni àwọn tí wọ́n gbógun kànábì musa wàkánù kọ́mọ mùjúrì ni lẹ́yìn ìgbà tó lọ sọ ọgbọ ìyá tó jẹ sí wọn tán ní tó pàṣẹ mo ti ṣe bẹ́ẹ̀ ni pé wàkánù kọ́mọ mùjúrì ni. báwo ni kọ́mọ mi kàn tí wọ́n ní mú ànábì musa ayé sọ̀rọ̀ àtọ̀kọ̀ kò ní sọ̀kọ̀ ẹ̀ kò sí ibi tí ó gbé gbà. ọwọ́ wa ta tẹ́lẹ̀ nìyẹn tí wọ́n tọ̀lọ̀ ọ̀rọ̀ kan náà rí tọ̀ nínú ẹ̀fọ́ wọn sọ́ọ́tù làákọ̀ láti bẹ̀rẹ̀ àwọn àti wọn lọ padà sí sọ́ọ́tù wù sọ́ọ́tù làákọ̀ mẹlẹ́hàkọ̀ mẹlẹ́hàkọ̀ wọ́n mẹ́rin àdúrà ká mẹlẹ́hàkọ̀ kájàbá sàmúwùdù wàhádùn bílẹ̀kọ̀ọ̀yà. الحاقة ما الحاق ممطر عاتية سخرها عليهم سبع ليال وثمانية أيام حسوما فترى القوم فيها صرعا كأنهم أعجاز نفس خاوية كذبت ثمود كذبت ثمود وعاد قاطعة أو تابوت أو أنا ما نبي صلي موضوع عليه صلاة والسلام الله نكذب ولا نجع ولا نجع nígbà tó sọ̀rọ̀ lọ́wọ́ bá tán tí wọ́n láwọn nígbà irọ́ ní kájàtà kájàtà wọn ní rọ́ọ̀nì ìwà àpérọ́ọ̀nì náà wọ́n ti wù ègbé ìsì ànábì ọlọ́run àlè ìfọ̀dá tó ọ̀fọ̀lá. àwọn áàdùn sálà nàbì wọn ànábì hù àlẹ́ ìsọ̀rọ̀ wọ̀sálàm àwọn náà yòòyìn kan náà ló bẹ fún wọn jẹ́jẹ́ bẹ́ wọ́n ní wọ́n di wọ́n láwọn náà nígbà tí wọ́n lè ní àti níwọ̀n àjọ náà lọ níbo la Amẹ́ríkà wà níbo la àwọn ìlú kan tẹ̀lé àwọn alágbára láyé tí wọ́n wà ẹ wá wò kàtí ṣẹlẹ̀ ayé yìí náà ni o ìsàyè kejì gbèlè fọ́ọ̀rì àti wọ́n bá wọn sọ̀rọ̀ ọ̀lẹ̀ kìá mọ̀ pé ẹ̀sìn náà torí ẹ̀fẹ́ padà lọ́dọ̀ lọ. àlẹ́ àpẹ̀rọ̀ onígẹ̀rẹ̀ wọ́n bá wọn sọ̀rọ̀ ẹ̀sìn náà torí ìpadà gbọ́dọ̀ lọ kọ́lọ́n lè gbà ní ẹrú ìjọ pa ìjọ tó ní lọ́dọ̀ ìfà wọn lẹ̀ ìjọ ká gbádùn wa àmọ́ bá tó láyé wa máa wà máa sọ ìtàkùn ìtàkùn kan tí wọ́n pè ní ọlọ́run ni wọ́n fi ọ̀rọ̀ ní àtàkó làwà wọ́n máa máa kà lọ́gbọ́n wa ní. ìwọ òun pé ó bá sọ̀rọ̀ yá ló jẹ́rù rẹ̀ nígbà bàbá rẹ̀ kọ́ lẹ́nu wọn ni o. ìtẹ̀tẹ̀ ní bàbá ìgbà lọ́rùn wọn sọ fún wa. فلما ثمود فأهلكوا بالطاغية wọ́n kéde mọ́ wọn àwọn sàmójú ni àwọn àádùn kọ. wà á má àádùn fàrúhìkú bìrì ṣeun kọ̀ọ̀kọ̀rin àtìyá. àtẹ́gùn tí ó jà lójú wa lọ́lọ́run bá ń sọ yẹn èyí tó jà lójú ayé tààrí náà nǹkan tá à ń gbọ́ lórílẹ̀-èdè kan. sátẹ́gùn gbé nǹkan táwọn sátẹ́gùn lè fi nítí wọn ṣe fàtẹ́gùn atẹ́gùn gbé atẹ́gùn bá ṣe pléènì fàtẹ́gùn atẹ́gùn òun gbé lòkè jẹ nítí wọn ṣe fàtẹ́gùn táàrí inú atẹ́gùn kọ bíi láìlọ́n atẹ́gùn gbé mọ̀ ní ó ń gbé àwọn ẹ̀dá tó tóbi tó lánìláta ó ń gbé àwọn nǹkan bíi atẹ́gùn ń wó ilé tó ga rororo bí ìgbà tó jẹ́ pé wọn ò fi múra wọn bí ìgbà tó jẹ́ pé ìkẹ́kọ̀ọ́ wọn mú pọ̀. lójú ayé tàwa eléyìí tẹlẹ àwa nígbà ìtọ́lọ̀ ló tẹlẹ bá àmọ́ wa tó papọ̀ mọ́ kí ló fà nígbà náà kí ló fà nìkan. ọlọ́dà ni wọ́n pè ó ní ọ̀pùrọ̀ ìsáwọ́ adàlọ́ ìfọ̀dìbà wọ́n pè ọ́ lòun ti bínú lòun ti ránrù kan bẹ́ẹ̀ sí wọn. bèrè ìtọ́sọ̀ yìí á bíyà adẹ́gùn tó le kọjá agbára sàkọ́rọ̀ ha àléyìn. sàkọ́rọ̀ ha àléyìn sábẹ́ àlàyé وثمانية أيام حسوما ọjọ́ méjì àtọjọ́ orí méjì àtọjọ́ mẹ́jọ ní mo fẹ́ lò onídìí ní ọlọ́run tó ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn ẹ̀wọ̀n sọ́ọ́tù ìlú lórí ọ̀rọ̀ kan náà ayà fifty nine. وتلك عاد جحدوا بآيات ربهم أنا هو معاذ gbàgbà àwọn ọlọ́run kọ̀ọ̀kan bá kọ kí lẹ́sẹ̀ wọn kí àwọn ìwà àtọ̀mọ̀mí ni tabapè lẹ́sẹ̀ ẹ̀fẹ̀ ni tabapè lẹ́wà àtọ̀mọ̀mí bẹ́ẹ̀ náà ni torí wọ́n gbé ìwà ìgbọ́tàgbé yẹn sí ànábì ọlọ́run àti gbogbo àwọn tó tẹ̀lé wọn wọ́n ní ó di díkọ̀tù fún yín láti la yíká jọ wà rẹ̀ tí wọn làwọn ń lónìí amákámá ń sí àwọn tó ti lọ kí ni ìwà àtọ̀mọ̀mí náà jáhàdú. jáhàdú bí àyà ti rabbihim. wọ́n wọ́n ṣàtakò àmì ìjọ náà wà á sọ rúṣùlà wọn ní àní bọ́ ọ sí ìyẹn àwọn òjíṣẹ́ ọlọ́run wọn láàbí bá yín sí. wàtàbàrú amúhàmùlì jàbáàrú àní. ẹ wò tàbílù jàbáàrú wàtàbàrú amúhàmùlì jàbáàrú àní. ọ̀rọ̀ àwọn alákàtà ni wọ́n wá tẹ̀lé amúhàmùlì jàbáàrú àní gbogbo àwọn tó ń fún ọ lọ́wọ́ pé bẹ́ẹ̀ tẹ̀ rí wọn padà bẹ́ẹ̀ tẹ̀ rí méjì wọn nìyẹn àwọn ni wọ́n á ní ìfèsì tí ẹ ṣe sòrò àmọ̀nàfẹ́ àmọ̀nàfẹ́ gbàgbà wọn. torí ká lè máa lọ tún kà ló fi ń dákọ ayé àtúntò rà. sọ̀rọ̀ nǹkan àwọn tó ń sìn ọlọ́run gbà náà láyé náà sọ̀rọ̀ nǹkan láti rọ́nà. bọ̀dọ̀ wọ́n sin náà wọ́n pẹ̀lú pọ̀. ẹ̀wọ̀n tó wà tó gbòòrò ẹ̀lọ́ sọ́yà títí náà lẹ́ta ẹ̀ka títí wáyé tó wà láti tètè wọn. وإلى ثمود أخاهم صالحا. قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره. òní tó yá kọ́ mi ìlú lọ́ọ̀ha ẹ̀yin èèyàn ní ẹ̀sìn àlọ́ máa ń làkún ní ìlà ìlú kò sọ́ọ́ lórí bẹ́ẹ̀ gbọ́dọ̀ lọ́dọ̀ bá fún un. wọ́n ti tẹ̀lé ìbéèrè ní pé sọ́sẹ̀ ẹ̀mí kò sí àwọn lẹ́gbẹ̀ẹ́ òfẹ́fẹ́ ní ìdìbò lọ́dọ̀. yàtọ̀ sí ìdáhùn àwọn ìsinmi lẹ́yìn lọ́dọ̀ tí wọ́n ẹ̀fẹ́ ni tó sọ fún un pé yá fọ́ọ̀mù lódò lọ́ha mẹ́rẹ̀lá tó ń rí ìlànà rọ̀yìn kò sí àwọn kò ní áálé àti wọ́n ń sìn. ìgbọ́ ó sọ fún wọn pé má dà fún méjì láàrin ìwọ ìlú ọlọ́run àtàn tuntun ló sọ fẹ́ẹ̀ sí ìwọ tàbí lè bá bẹ̀rẹ̀ náà. huwa ansha'akum minal ard. njẹ́ ìsìn lóun nìkan ni pé olóda nítorí rẹ̀. wasta'marakum fiha. olùkẹ́kẹ́ náà tẹ̀lé lọ lórí rẹ̀. fastaghfiruhu thumma tubu ilayhi. gbogbo ìgbà tó jẹ́ ìṣe ní àlọ́ ṣáájú ẹ̀sọ́ púpọ̀ náà wọ́n ti ní kókó oríṣi kí ẹ wá padà sọ́dọ̀ rẹ̀. Inna rabbi qaribun mujib. Ó tún náà wá ó sì máa dáhùn ní ẹ̀rọ àtẹ̀kọ́. قالوا يا صالح قد كنت فينا مرجوا قبل هذا ترى الجبال ẹgbẹ́ bó ti bá àwọn ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́ọ̀lù قد كنت فينا مرجوا قبل هذا nígbà tó pé yá kọ́ ọ́lẹ̀ mọ́tàkì fún tó tẹ̀lé pípò tí wọ́n pè yẹn tó kì í sọ̀rọ̀ rí pípò tí wọ́n pè náà wọ́n àpè ní kí sọ pé sọ pé àbúrò kọ́ pè ní wọ́n ti pè torí ọ̀rọ̀ tó tẹ̀lé dáná tí a kọ́ kìí tètè àpọ́nlé. Ṣé wọ́n ti sọ àwọn àtọ́wọ́ sọ́dọ̀ ìbára ti yìí? Sẹ̀mi kọlu sẹ́mìnà fẹ́sẹ̀yìn yàgùkúrùn yìí ìbẹ̀rọ ni. Wọ́n mọ ìdọ̀rọ̀ wọ́n sì bẹ̀rẹ̀ Wọ́n á ní ọba kan yìí yìí wọ́n ń pè ní mọ̀bùnú yìí ní ìmọ̀ ìdìbò ìdílé náà ní yòókọ́ọ̀lù láwọn ìwọ̀ yìí sáńpẹ̀ ìwọ̀ yìí tó ọmọ ọ̀dọ́ àwọn ọmọ ọ̀dọ́ ìbẹ̀lẹ̀. tó ó ti dòdì torí kí wọ́n bá wọn sọ̀rọ̀ lọ́wọ́ kí ẹ̀ ń gbáyé gbádùn. ilé ẹ̀ka tó ń bọ̀ tẹ́lẹ̀. ọ̀lú yà á bọ̀ ní ìwọ̀n tí nà lọ́jú wọn pàdé dàgbà dá. tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó ń tó bá dé yìí ọ̀hún àtúntẹ ọ̀hún tó bá dé tó ẹ̀ torí kọ̀ǹpútà tẹ̀lé. Fínà bá wù wọ́n kọ́bẹ́lá hàdá. À ń kà pé à ń kà ọ́ sí. Ẹ máa wo Bàtírò, ẹ máa wo àwọn ayé àti ìjọba lè fi kó lọ kà ní. Ó kàn yẹ pé Tíṣà àti Yorùbá rẹ̀ kò ní gbé jáde kankan. Ẹ sì rí pé ìlú wà ní kankan là Kọ̀ǹpútà sí iná mẹ̀rẹ̀dúwà ní kọ́bẹ̀lì. مرجوع قبل هذا أن فوقان فقادي ما رجلي أتنهانا أن نعبد ما يعبد آباؤنا كنت ولو ما وقت ما قلت ما سيسا لبابا بانسي وإننا لفي شك مما ما تدعونا إليه kò bọ́ sí ọlọ́kùn rárá kò gba èyí lọ́dún nígbà láti ṣáàkì nàná ó ní èrè àyè rẹ̀ tó bá dọ́kọ̀ wá. وآتاني منه رحمة فمن ينصرني من الله إن عصيته mo wá ṣiṣẹ́ yìí tó takò tọ́lọ̀ fún náà ni ṣé ẹ kápá ẹ kápá tọ́lọ̀ ńlá ni ẹ kápá tó ìlà tọ́lọ̀ bá bí pé mo ti tẹ́lẹ̀. فما تزيدونني غير تخسير ẹ ní kankan tẹ lè pé pé ẹ tún ẹ tẹ lè yìí ẹ máa ẹ tún fún ní dáadáa níjó tẹlẹ. ويا قوم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب قريب ẹnu ọgbà alágbára ẹsìn náà kò pàkẹrẹ bò ọlọpẹ kan máa pé lórí látọ̀dọ̀ lọ. fàákọrùhà. wọn ní nígbà náà lọkàn wọn bá فقال تمتعوا في داركم ثلاثة أيام نعم ذلك وعد غير مكذوب آية ثمانية كأن لم يغنوا فيها ألا إن ثمود كفروا ربهم ألا نعم ثمود وصفت بسبب

ẹjẹ ká lọ síbi ọlọ́rọ̀ ọ̀rọ̀ anábì ní àlẹ́ yìí sọ̀rọ̀ àtọ̀ sọ̀lá ayé sọ̀rọ̀ àtọ̀ gbòòrò náà ni anábì sọ̀rọ̀ anábì sọ̀rọ̀ ayé eighty four àkọ́kọ́ wò láti bẹ̀rẹ̀. wà ilà mẹ́dẹ̀yàna akọ́hùn ṣùáìbà. mẹ́dẹ̀yàna làwọn ṣùáìbà sí. ọ̀la ya kọ́mi gbúdú ọ̀hàmà lákùn mí ilà ní wáyú. kílẹ̀ fún gbọ́dọ̀ ti sí ayé àlẹ́ nítorí náà tó ya kọ́mi gbúdú lọ ẹ̀sìn àlọ́ máa ń làkùn mí ilà ìwé o ẹ̀ lọ́lọ́ ní tòótọ́ sí ẹ̀sìn lódodo àtọ̀ nìkan. ولا تنقصوا المكيال والميزان. إني أراكم بخير وإني أخاف عليكم عذاب يوم محيط ويا قوم أوفوا المكيال والميزان بالقسط ولا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين بقية الله خير لكم إن كنتم مؤمنين وما wàlá táàkáwó tìlà àrùbí lẹ́sìdì ẹ mẹ́jọ oníkànnà ní lẹ́yìn àtọ́lọ́ ń sọ̀rọ̀ wípé ẹ mẹ́jọ fún wọn gbogbo ẹgbẹ́ tí ó dùn wọn kù oníkànnà mi ni wọn jà kẹrọ rẹ torí pé mo sọ fún yín níbẹ̀rẹ̀ pé tẹ́ ẹ bá lọ gbogbo ọ̀nà tán bá tún tẹ́rọ́rìsì sí ẹ nà rí pé wọ́n pẹ́ nìkan pàpà máa ra ń tú láti láti bẹ̀tẹ̀ ìdùn tí wọ́n wọ̀n ní tí wọ́n wọ̀n ní náwó láti wọ̀n nù láti wọ̀n nínú ọba fẹ́ wọn jùlọ ọba fẹ́ ojú kalẹ̀ láti sẹ́rọ̀ ní. níjẹ́ kan gbọ́ pé wọ́n pààyàn kan wọ́n yìnyín kan bọ̀ wọ́n gẹ́ nìkan lórí wọn tó gbà pé sàmà mi bẹ̀ wọn kà ló léyìn sí sàmà tí kò sí ń tẹ́lẹ̀ ṣe. àwọn ọjà wa lónìí kò sí ń tẹ́lẹ̀ ṣe ìdánmájọ ọgbà ní lọ́jà ilẹ̀ ìjẹ́bẹ́ra ọgbà àgbẹ̀ jẹ́rọ̀ ní ìdánmájọ ọgbà lọ́jà yìí ẹ̀ lè tọ́ nígbà tí mo ra kan ní ọ̀nà lójú ni wọ́n bá ní èmi kọ́ ni màá gbé èmi kọ́ ni màá di àpò lẹ́nu ẹnìkan ní ló ti gbowó ẹ̀ mo ní bóyá ilé ìlú jẹ wọn ní àwọn ajá kan wọn ní àwọn alábẹ́rẹ́ mo ti bọ́kọ̀ lọ ìrìn ti jáde jẹ́jọ́ bá ń rẹ́rù èlówó fún lọ́wọ́ fún mo jẹ́ àgbẹ̀ tó mo rẹ́rù tó pọ̀ wọ́n wọ́n gbowó wọ́n wá jẹ́ pé nǹkan yẹn bá ti mọ ni omi ìjọ ti náírà omi ìjọ ti náírà omi ó dìbò bẹ́ẹ̀ lọ. àbí bẹ́ẹ̀ bá nílò ọ̀rọ̀ ìjà lọ́jà àwọn èèkó tó wà fún ìmọ̀ ẹ̀sán lọ́jà tó pé àwọn tí wọ́n ń lo ilẹ̀ tí wọ́n kọ́ lé síbẹ̀ tí wọ́n gbọ́jà lọ́fẹ̀ àwọn ilé ẹ̀fẹ́ náà sanwó yẹn ọwọ́ ẹ̀ tó wà ti ná ẹ ọwọ́ ọwọ́ sanwó yàtọ̀ sọ́jà tó rà láti kẹrọ yìí. bẹ́ẹ̀ ilé ẹ̀kọ́ wà ń bẹ̀ ilé wà ń bẹ̀ tàwọn ilé ìjọba ó wà ń tó bá wá yá tí action tẹ́lẹ̀ action bá wá dé lọ́dọ̀ àwọn èèyàn kan tó wá di hàn tuntun gbogbo èèyàn gbọ́ ilé ìwọ́n tó mọ̀ ní terrorism. nípò míì nínú ojúṣe ìjọba òun ni àyè àwọn àyè olùgbéyàn ti tajà mo ṣàkíyèsí àwọn ojú pópó kan láwọn àwọn stéètì wa ń bí tó jẹ́ pé orí ojú pópó òun kankan lọ sá mo ń sọ lánàá tẹ́ ẹ bá gbàgbé tó ní sẹ́kútúwátì jùmọ̀ ni Nigeria Nigeria is not a developing country mo ti wà lórí ẹ̀ kò develop rárá ó burú sí i kátó wá sọ pé develop country ó jìnnà síra wọn kérékété tí o bá fi àdámọ́ ọlọ́run táwọn yorùbá náà máa sọ pé àìsàn òkú bí ilé ẹlòmíì ò tẹ̀ ní kẹ́kẹ́ dárúkọ kọ́ńtìnì tí ò ti kẹ́ níbo mi lágbàáyé láì tẹ́ ti lọ àlùkò kò ní fẹ́ bọ̀ orí títì ń lọ ń bọ̀ báyìí làwọn yóò ti ní ní wọ́n bá kú lónìí wọ́n kú lọ́la kan. ọjà ní ìtòtún bọ̀ wọ́n tún bára wọn lò ẹ wá lè lo wákàtí kan kẹtó kọjá that is terrorism apá kan rẹ̀ ọjọ́ ọjà ń tẹ́lẹ̀mí bá tí ò bá mọ̀ tẹ́lẹ̀ tí ìbẹ̀ ti ń gbèlú àbẹ̀ ti ń gbèlú tí ò kájọ́ tó bá ti bá rẹ̀ nínú àhámọ́ ìdìbò fùfú àráyè lọ́hùn ìpèlú mọ̀tẹ́ pé a ah, òun tó ti kó sínú inú ìrọ́nà lọ ọjà yìí lónìí. pọ́pọ̀ káàkiri àwọn èèyàn wọn mọ̀ bára wọn wá ẹtí òdìgbé à nígbà tí ìmọ̀lẹ̀ òní tí wọ́n lọ tó ti ìmọ̀lẹ̀ kan tó tajà bí wọ́n ti rí káàkiri àwọn ọjà nílùú òyìnbó náà ni àti ilẹ̀ ara ń tó jọ bẹ́ẹ̀ nígbà míì bá a fẹ́ pọ̀ tó láwùjọ wa kò ní sí provision fún ìgbà ìtọ́jú àwọn èèyàn tí ọjà ní ìpàtẹ ní ọ̀nà kan tó ní fún tí agbára kálukú bá ká wọn ló tóbi tó ní ọkọ̀ tó tóbi tó tóbi nígbà tí mo fẹ́ wọkọ̀ bóyá ọkọ̀ bàdàn àbí tògbómọ̀ṣọ́ ọkọ̀ tó tóbi dé oṣù tí bá ti sọ̀kalẹ̀ báyìí ló ṣe dédé àsìkò tí wọ́n ń gba ọjà lórí gbogbo àwọn tó gbọ́jà wá sókòtò láwọn obìnrin tí wọ́n sì tún mọ́ àwọn lọ́pọ̀ ọjà kan tí obìnrin ọ̀ràn tẹ̀ gba ọjà lórí obìnrin kan ọjà tiẹ̀ tóun ó tà gbogbo búrẹ́dì ńláńlá jẹ̀gẹ̀dẹ̀ gẹ̀dẹ̀ tí wọ́n máa ń tà bíi fọ́ọ̀nù ẹ̀fọ́ fọ́ọ̀nù náírà yẹn ó wà lẹ́yìn ìdánfó onídàbòrò lọ́dún níbi tí ti ń bẹ̀rù pé kí wọ́n fún mọ́mọ́ òun náà ló ń dánfó kò lè gbé búrẹ́dì padà àmọ́ lálẹ́ lóbìnrin yẹn máa ń tara kòrò pé ah òun pọ̀ kalẹ̀ báyìí òun tán òun tán sáré bẹ́ẹ̀ ni òun tán mọ́tò lọ. kò sí provision ní ìṣẹ̀lẹ̀ sọ̀rọ̀ yẹn pé kò sí provision kan fún bí táwọn èèyàn ti lálàáfíà pẹ̀lú ìgbésí ayé wọn ẹ lọ tajà ń bí ẹ mọ́ tajà ń bí ẹ mọ́ dùn bí mọ́. nígbà wo ọ̀pọ̀ péjọba ti fáwọn èèyàn kan láàyè wọn lọ ni ẹ dákun péjọba nù àwọn ti fún wọn láàyè kan wọn lọ ni kò lè fẹlẹ̀ bẹ́ẹ̀ níbi ìlú ìbẹ̀lọ̀. ọlọ́run wa mọ̀ ìyá accident torí mi máa ń kọjá àti kan dáadáa nínú àwọn àyè tí mò ń sọ yìí ọlọ́run mọ ẹgbẹ́ẹ̀tì mo ti bá pàdé tí ẹ pé bíréèkì ọkọ̀ mi ò kàn pé ẹlòmíì ò kàn já náà wọ́n fáyìn ọkọ̀ ń níjà ara wọn wọ́n ń rí sí kòtò síbẹ̀síbẹ̀ náà ìrẹ̀lẹ̀ ti bá wọn lọ́tò lóòdù làwà yìí fífọ́ àdé. na na ẹ wá lọ ninety one torí àsìkò. wọ́n kọ́ lè yá aṣọ àyè. ọ̀lù yá ṣùáìb máa nà kọ́hù kẹfìrọ̀ mi máa tẹ̀kú. máa nà kọ́hù kẹfìrọ̀ kíkì òyìn wọ́n ní sọ̀rọ̀ sọ̀rọ̀ yìí ó sì yé wọn. máa nà kọ́hù kẹfìrọ̀ mi máa tẹ̀kú. bó o ti sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ní ti bá wọn sọ ẹsìn náà ẹ má dojú wọn kù wọn máa ń lọ kọ́ ìtẹ̀sẹ̀ rà mí máa tàkó nǹkan nǹkan yóò lé o. وإنا لنراك فينا ضعيفا. a rí i pé làákàyè rẹ lẹ ìdí olùdáná tó yí ọ subhanallah wàlà hàwàlà wàlà tó wà sí ìlàlílà. ìyàtọ̀ sí yẹn nínú tafsiru mi à ń wọ̀ láwọn ìdánù àwọn ọ̀lẹ́mọ̀ dọ̀yìn tó tó dọ̀yìn wàláwùlà rọ súnkẹlẹ rọjẹ mùlá. ìyá ti mọ̀ pé dúwàkù ọpọlọ wọn ti ròyìn ẹ̀ nílẹ̀ tọpọlọ àti nílẹ̀ ìjà àrùn kan amánìjì ẹni o wàláwùlà rọ àkókò tí ìlà ṣe fún àwọn ìkàwé yẹn mọ́ la làwọ̀jà náà òkò láì yọ pa ọ́. وما أنت علينا بعزيز وما أنت علينا بعزيز أو إني كفاوة أجل بطلة kí là bá débẹ̀ kí là bá débi kí ni wọ́n bá débi ọ̀rọ̀ ẹ má jọ sún wọn wọ́n bá ṣe wọ́n bá bẹ̀rẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àtúnṣe sí ìgbésọ̀nà ẹsẹ̀ tó wá dé lóra yẹn. ọ̀la ya qawmi arọ́sí a'azzu alaykum min Allah. wọ́n gbà pé kọ́lá tó wá fún ọ níbi pé ẹ máa kí èdè bẹ́ẹ̀ sọ lẹ́nu àrọ́ àti a'azzu alaykum min Allah èèyàn ilẹ̀ lẹ́ẹ̀fín ní ìlú ló kò táwọn èèyàn ní tọ́lọ̀ tó rán mi. wọ́n ti wọ akúnwí rí ya. ìgbà yìí sọ̀rọ̀ tẹ́ẹ̀tì tẹ́ẹ̀tì àkọ́ tẹ́ẹ̀tì ẹ̀bí yẹ̀wò rárá. ìnáwó ربي بما تعملون محيط ويا قوم اعملوا على مكانتكم إني عامل ọjà tẹ ẹ bá gbọ́ gbà fún òun gbọ́dọ̀ tó náà já wọn ó ní ìmáàlú aláàbàtà rẹ ti fún àmì ní wọn ti fi ọlọ́run lọ yìnyín àmì èyí ti fi àwọn tó ti gbọ́ náà bá gbọ́ náà jẹ́ náà nílò ìbò yẹn kókó bá wà. a sọ̀rọ̀ ní òkú yìí a jẹun fún wọn a jẹ́ fún wọn ní mùsùlùmí òdodo ń wà fún wọn à ń múra fún wọn láì sí pé yẹn ti ju ẹ̀rẹ̀ náà fọlọ́ náà. سوف تعلمون من يأتيه عذاب يخزيه ومن هو كاذب. ẹ mọ̀ wá kọ́ sí ìyá ìdójútì ayé sọ wa ń bẹ tí wàá sọ kalẹ̀ wá bá nínú ìlú àtẹ̀yẹ. wà á máa ń hu àkáàbí. ẹ ti kó pàrọ. wà á tàbí mú máa kú mọ́rọ́ kíb. ẹ máa ṣe jáde wọn o. ولما جاء أمرنا نجينا شعيبا والذين آمنوا ولما جاء أمرنا الله نفع تكي نجينا kò ṣe jẹ́ kò ṣe jẹ́ bẹ́ẹ̀ ó jẹ́ gbà tí ọjọ́ gorí ọjọ́ tó sì gorí oṣù tọdún gorí ọdún tó yẹ tẹ̀wá dé ìbí ọlọ́run tẹ̀tẹ̀ wá dé wàlámà jẹ́ amúrò náà amúrò náà bẹ̀rẹ̀ ìbí ọlọ́run nígbà tó wá dé. نجينا شعيبا والذين آمنوا معه. الله هو الله شعيب أدعى مؤمنين tí wọ́n bẹ pẹ̀lú ẹ̀. walladhina amanu ma'ahu bi rahmatin minna. mo yà wọ́n mo fẹ́ wọn. وأخذت الذين ظلموا الصيحة وأخذت الذين ظلموا àwọn onísàmọ̀ mi kí ló bá wọn mú àsọ̀yà ibi àwọn mọ̀lẹ́kà. fa asbahu fi diyarihim jasimin. wọ́n bá já sóòtù wọ́n bá já sọ̀rọ̀ ẹ̀sẹ̀. كأن لم يغنوا فيها wọn ò gbélu yẹn rí nígbà tí wọn ò rọrọ ń bẹ̀rẹ̀ gbogbo nǹkan gbẹ háwó nígbà tí wọn ò rọrọ ń bẹ̀rẹ̀. alábùdálì fàmúdàkà alábùdálì màdìyànà kàmá bàìdà fàmúdà. nígbà tí kéré tẹ̀lé ولقد جاء ولقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين ولا سورة الفطر سورة الفطر آية 76 ọ̀rọ̀ anábìyí ńlá ayé sàlámù ẹdún wọn pẹ̀lú kọ̀ọ̀rù إن قارون كان من قوم موسى فبغى عليهم فبغى عليهم ẹlọ́wọ́ tàbíù fọ́tà lọ ló bá dé sànà mi ló bá wà sànà mi ló bá jọ pàǹdé ló bá jọ gúnlẹ̀ ló bá jọ tẹ̀lẹ̀ fàbàgọ̀ tó bá àwọn bùgà àwọn tẹ́ máa ń gbàjọba tipátipá àbáwọn tẹ́ máa ń pààyàn nípa òdì àwọn ní bùgà àti ìṣẹ̀lẹ̀ àti ìlànà fàbágọ̀ vẹ́ẹ̀bì yẹn lọ́rùn wá ti ròyìn kọ̀ọ̀rùn fàbágọ̀ àlẹ́ mọ́sá àlẹ́ ìsàlá jíjẹ fún fàbágọ̀ àlẹ́ torí pé òun náà lànà ìlàkà lórí rẹ̀ torí ẹ̀ kò jẹ́ sí ọlọ́run kó tóbi nígbà yà rẹ̀ eléyìí kọ̀ọ̀rùn àlìmọ̀lẹ̀ hùn torí bí làánà náà ló parí fàbágọ̀ àlẹ́ náà. وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة wà á tẹ̀lé náà nínú ìkùnú afúnáwọn pẹpẹ ọ̀rọ̀ tó pọ̀ má iná mẹ́fà sí ha gbogbo àwọn kọ́kọ́rọ́ pẹpẹ ọ̀rọ̀ rẹ̀ yàtọ̀ ní òbí ọ̀sùpàtì olùkùwà tí wọ́n wà wọn alágbára lọ́rùn tàbí àwọn kọ́kọ́rọ́ lásán kì í ṣe dúkìá ni wọ́n rò ó tí bá rú kọ́kọ́rọ́ ìmọ̀ wọ̀ wọn lọ́wọ́ ìmọ̀ wọ àwọn alágbára ọlọ́run ọlọ́run mú àwọn alágbára wá ní flora kì í kan gbogbo ẹnìkọ̀ọ̀kan tó bá sì rú kì lọ́rùn ọwọ́ ẹ ti sọ tó dàbẹ̀ ẹ̀ tó dàbẹ̀ láyé lónìí tí ẹ̀rẹ́ nìkan tẹ̀lé dúró kò sí lọ́rùn fi ni mo mo mo fàyè gbà àwọn kan lórí ilẹ̀ síbẹ̀síbẹ̀ náà wọ́n gbọ́ táǹkì sí mi ọlọ́run. wọn láwọn òṣìṣẹ́ mi àwọn ànábì ọlọrun ò ní rí ibi gbà àtìgbà àwọn tó tẹ̀lé wọn bọ́lá wọn ti ròyìn kọ̀ọ̀rú náà yẹn lórí o ọlọrun yìí sàn wá òfin sọba tí fi sọba tí máa ń dápọ̀ fún o ibi ibi kọ́kọ́rọ́ dàbí sí nǹkan tẹ́lẹ̀ kan bá ro àkókò kan ọ̀run wọ̀ ẹni tó ro àkókò kejì ọ̀run wọ̀ dúkìá tó ń bẹ lórí ibi tí ń إذ قال له قومه لا تفرح àwọn èèyàn wá sọ pé لا تفرح ayọ̀kọ̀rọ̀ yìí pọ̀ rántí ọlọ́run. إن الله لا يحب الفرحين. bí ẹ bá ti yan ọ̀pọ̀rọ̀ ó ti kú lẹ́yìn tọ́lọ̀ nífẹ̀ẹ́. وابتغ فيما آتاك الله الدار الآخرة. ìjọba fún ọ yẹn fífi náà wù wàlá tẹ̀sánà fún ibà kàmínà dúnìá. wọ́n gbà pé ìpín rẹ̀ láyé wà á fi ìyẹn pé ọlọ́run fún ọ láyé ó fún ọ ìtọ́lọ́run yọ̀ǹda fún ọ láyé kó o ṣe wọ́n ti gbàgbé pé ó ti náà ti padà gbọ́dọ̀ lọ. وأحسن كما أحسن الله إليك ولا تبغي الفساد في الأرض إن ولا تبغي الفساد تركوا الفساد على ثمانين نعم إن الله لا يحب المفسدين الله ونكا ونكا ونكا ونكا ونكا ọ̀dà ọ̀dà mùsùlùmí àwọn tí wọ́n bá lè jẹ́ mo fi ń tún wọn ń tún sí nítòsí déédéé sọ́kìtì kàǹbà tó tí wọ́n bá ti jẹ́ pé ènìyàn kan náà ti balẹ̀ jẹ́ lélẹ̀ onísọ̀nà nínú àná tó kó tó lè balẹ̀ jẹ́ yóò pẹ̀ àwọn kan kan ju àwọn èèyàn kan yóò pẹ̀ àwọn èèyàn kan kò ní fáwọn kan nìkan yóò pa àwọn èèyàn gbogbo tó bá jẹ́ pé yóò pè òun ó tẹ̀lé òun ilẹ̀ ìbálẹ̀ ní àwọn èèyàn lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ní ìsirà àwọn sọ̀nà níláyé lónìí àwọn júù bẹ́ẹ̀ fi ń yẹn láti gbà tọ́lọ̀ ti dá wọn títí dòní bóyá táyọ̀ ti tán wọn ka ìrìkà kan sí ẹ̀dá wọn ka ìrìkà kan sí wọn bí nígbà pé they are on top of life títí dòní láwọn bí they can do àwọn òkú kò sí ní gbogbo tí ó bá pé àwọn láyé ìtumọ̀ gbogbo tó bá gbà làwọn lẹ́bi láti kù báwọn tó ń gbé nípìnlẹ̀ ẹ̀ tẹ̀síwájú.

ẹ má kó bá mi ò ní mò ní mò mọ̀ ní oṣù kójọ ẹ má bàjẹ́ mi jẹ́ ọ̀lẹ́ ń gbọ́ kọ́ ọ̀run lọ́sẹ̀ láti rẹ̀ mọ̀. أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة kò sọ pé òun ti sọ̀rọ̀ parun ọlọ́run á tún sọ kòránì sọ̀kalẹ̀ ń gbà yín ànábì sọlọ́lọ́ ìsọ́lá ọlọ́run ń sọ̀rọ̀ yìí fún kùránì ìsọ̀fà láyé kọ̀ọ̀rọ̀ ìsọ̀fà láyé músà ìgbà tá àmì ìṣe jẹ́jọ́ òpin òṣìṣẹ́ ọlọ́run bá sọlọ́lọ́ ìsọ̀rọ̀ sọ́lá ọlọ́run bá ń sọ̀rọ̀ pé ìta àwọn tó ti lọ ní ní tó fẹlẹ̀ nígbà tó ti fi lẹ́nu nígbà tó wọn sọ bẹ́ẹ̀ ṣé kò mọ̀ ni. anna Allah qad ahlaka min qablihi min al-quruni man huwa ashaddu minhu quwwa. ṣé kò mọ̀ pé àwọn kan lágbára jùlọ tọ́lọ̀ ń parẹ́ ẹgbọ́n náà ṣe ròyìn òun tí mo béèrè pé ẹ sọ nìkan tó dàbí rẹ̀ ẹ rẹ̀ nìkan tó kà sí ọlọ́run mo tún ti wá pa àwọn kan rẹ tó jò òun lọ làhàwọn làwọn làkúwọ̀ta ìlànà ìlànà. من هو أشد منه قوة وأكثر جمعا تواسي خرج بلون لا حول ولا قوة إلا بالله yẹ́nì yóò gbé ní ìdílé ayé lè development ó ní status of development nígbà tí ẹlọ́run ló yẹ kó lọ́rọ̀ tó báyìí ó ní mo tún ti wá káwọn tó lọ́rọ̀ jù lọ mo tún pa wọ́n rẹ́ nígbà tí wọ́n gbọ́ sáré dé ìlànà ìdáná ìgbàgbọ́ tí wọ́n wò wá kàn wọ̀nyí tí wọ́n ní ọ̀rọ̀ ọlọ́run jẹ́ ìfẹ́ kan àti gba àwọn tọ́nà ọ̀bá rán àbí dáwọn pa wọn. náà. wàdà ayùsàlù àǹdùnú bí mùlùmùjìrìmùn. àwọn òkú ọlọ́run tó rí kí ìjọ̀rọ̀ wọn bí wàlá ayùsàlù àǹdùnú bí ẹ má tẹ wọ́n ti parun ẹ má tẹ ẹ̀sẹ̀ rẹ sílẹ̀ tẹ̀ wọn ju pé wọ́n jẹ́ kó òkú ìfọlọ́run ẹ tẹ̀síwájú. Fàkọ̀rọ̀jà aláàkọ̀wò mi yìí. Ó sá ń pa abẹ́lẹ̀ ìdíbi pé wọ́n wá jáde wá múra ó sọ̀sọ̀ gbogbo tí ìjọ dà tó àtàwọn èèyàn ó múra bí ọlọ́lá alágbára onípò lọ́wọ́ bọ́sà. قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون aṣọ ọgbà náà nǹkan ọgbọ̀n ọgbà náà ọ̀ṣọ́ ọgbà náà gbogbo ẹ̀ pé ti lára àwọn wò pé haha ọlọ́run wọ èèyàn ló kẹ́ báyìí yà á lé ìtàlá náà yẹ káwa náà rí báyìí nífìlà mọ́ owó ti yà kọ̀ọ̀rùn yẹ káwa náà níbi ti kọ̀ọ̀rùn. Innahu lahu habbin azim. Ọ̀rọ̀ náà ń gbèrè púpọ̀. Ṣàánú àwa náà. Ṣàánú àwa náà ká dàbí kọ̀ọ̀rùn. فقال الذين أوتوا العلم ويلكم ثواب الله خير àwọn olùmọ̀ àwọn olùmọ̀ olùmọ̀ olùmọ̀ olùmọ̀ ìmọ̀ náà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìmọ̀ tí wọ́n ti wá tó nǹkan mọ́ láyé nìyí ìmọ̀ dàpọ̀ mọ́ nílò ń báyìí ìmọ̀ sì pọ̀ ìmọ̀ tó nǹkan mọ́ nìyí nílò tó kú o àwọn olùmọ̀sọ wípé. wàyílà wàyílà wàyílà mú ìparun mẹ́mọ̀ ń béèrè yìí wàyílà fún sàwáàbù lọ́ọ̀yì. ọ̀yìn ìmọ̀ ní àmàlà wà. tọ́lọ́hún tó yàn tọ́lọ́hún tó yàn ó ti fi mi olùmọ̀ tó rẹ̀ ìmọ̀ àmàlà tẹ́lú bá tọ́lá ọba tó. wàhálà sọ́ọ̀dì sọ́ọ̀dì. àwọn àgbà sọ́kòtì sẹ́ẹ̀rẹ̀ òun náà tún jẹ́ ká mọ̀ wípé ẹ má dà ayé pọ̀ mọ́ àlùfíàmù ẹ má dà pọ̀ táwọn kan bá ti tẹnu bọ sùnmùnú ayé tí wọn jọlọ́hún tí wọn ò sí lọ ẹ má lọ nílá ìwọ̀n o tàwáàbù lọ ayé lóhùn ìmọ̀ àmàna wà á mi làtọ̀ yà á ìpín ìwọ̀nba tọ́lọ́hún bá fún ẹni tí ó ń gbọ́ lọ́wọ́n bá gbọ́ lódodo tó sì tẹ̀ ó tó ó torí kọ́ ọdún náà yóò sí lọ́wọ́ làwọn olùmọ́bí ولا يلقاها إلا الصابرون èyí bá rọjú tó ṣe sùúrù pẹ̀lú ọjọ́ ìsìn ní gbọ́rọ̀ wọlé àwọn olùmọ̀jú sọ fún ọdẹ náà. فخسفنا به وبداره الأرض. ìjìyà kan mi فخسفنا به labanisílẹ̀ ìlànà ìkọrùnù máa wọ bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ tó tẹ̀lé kọ́kọ́ gbọ́ yẹn ìjìyà tó tẹ̀lé lẹ́gbọ̀n ta ló gbé sànà ló ti tó fi wọlé ẹ̀sìn ọlọ́run àtàlálẹ́ ọlọ́run fọkànfà fún náà bì í wádìí ìdáàrí sí àlà àrùdọ̀ ilẹ̀ lanu ọgbọ̀n àti ẹ̀sìn. فما كان له من فئة ينصرونه من دون الله kò nínú babaláwo kò nínú onígbègùn kò nínú olólùfẹ́ kò nínú ọ̀tá tó gbára ta kò nínú ọ̀rẹ́ kò sẹ́lẹ̀ kan tó lè sọ pé wọ́n wọlé àti ilé àti gbogbo nǹkan tó náà wọ́n lóyún ìtajú yẹn. Wàlá kánà nínú ìmú kásìrín. قرآن تكفى وأصبح الذين تمنوا مكانه بالأمس يقولون àwọn táwọn akọ́kọ́ sọ̀rọ̀ táwọn olùmọ̀ tó parun ọ̀rọ̀ mọ́ wọn lẹ́nu pé ìparun lè ń béèrè yẹn tí wọ́n á rí pípọ̀ ọdún náà wọlé àti ilé rẹ̀ wọ́n wá sọ pé. يقولون ويك أن الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر nínú ẹ̀rọ ẹ̀ lọ́sọ́bà lọ́sọ́ dárí pé fún àtìmọ́ṣá ní ẹlòmíì lọ́wọ́. لولا أمن الله علينا لخسف بنا. síbà tí kọ́nà ọba tọ́ wa làkọ́sọ̀ àkójìnà àwọn tá a ti ká dàbí kọ̀ọ̀rù àtàwọn àtọ̀wà wọlé lónìí. ويكأنه لا يفلح الكافرون. ọlọ́run ti gbogbo àwọn kẹfẹ́ ní òní jẹ́rìí. nígbà tí ọ̀la jẹ́rìí kájú ọ̀nà náà àbí ká báyà yẹn fún ẹ̀sìn fún. Tilka darul akhiratu naj'aluha lilladhina la yuriduna 'uluwan fil ardi wala fasada. Ọjà ká báyà yẹn fún ọjà ká fi fún. Tilka darul akhiratu aljanna. Darul akhiratu èyí lè kàn níbẹ̀ ní àfẹ́rọ̀. Ilé ìfẹ́ wà mí, ilé ìyá wà mí. Mọ́tò ọlọ́run kan fún pàtó ọlọ́run kó tilka darul akhiratu àti gbọ́ ibi àlìjáná ilé kan ìrìn tó jẹ́ ilé kẹrùn nàìjíríà àlò ha ilẹ̀ láàyè tó ìdúnà olùwọ́n fi àwùjọ wà náà fàṣáàdà. ayà tẹ̀lé lẹ́dẹ̀ o eighty three ìfúrásù kọ́kọ́ pé gbogbo àwọn tó yẹ ṣe onísọ̀rọ̀ nínú ọ̀wọ̀ wọn gbọ́ lọ́hùn wọn gbọ́ lọ́hùn lẹ́nu wọn sì fẹ́ sọ ọmọ ádámọ̀ṣọ́. Islam is all about right láti bẹ̀rẹ̀ tó pin ọwọ́ apẹ́tọ́nà yìí tọ́lọ́run tèèyàn ibi tá a bá ti tẹ́lọ́run ní káfíńsì tí ẹ bá ti dìnnà ọlọ́run òun ọ̀gá òní ọ̀gá onísànà mi ọwọ́ apẹ́ ti tèèyàn tẹ́lẹ̀ àìmọye ọmọ adámọ̀ náà láyé ó dìnnà ọlọ́run ó dìnnà yìí. èèyàn mélòó ló tẹnu ba léèrè lọ́dẹ yíyan wá jẹ sóyè èèyàn mélòó lòlùsí náà nínú wọn kò sáyé gangan lọ́wọ́ wọn mo bá wọn ẹgbẹ́ ọ̀dọ́ sí láàárọ̀ àdéhùn tó wá fún láàká ìlú ló pé òṣìṣẹ́ ọlọ́sọ̀ ọlọ́sọ̀ làwọn ní ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ọ̀yìn tàbí lórí máa ń lè wá sí ní àhápù ilé ìgbà yìí sọlọ́lọ́ ọ̀gá ọ̀sọ́là tó jẹ́ pé owó ẹnìkan dúkìá ẹnìkan ló wù sí ẹ̀ lọ. wọ́n wá dáhùn dàrẹ́ ìdíṣẹ́ ọlọ́run sì béèrè ní dàrẹ́ àwọn ní owó àwọn olówó àwọn ìtẹ̀lẹ̀ ẹlẹ́yìn lọ. onífàárí náà náà náà ló máa fẹ́ wà máa là wà wáyé náà máa là wà àríkùn yìí máa bá àwọn kàmá kọ́ ìfọlọ́lọ́ sára ọ̀sánlá wọn ní owó rẹ̀ ní kò sí ná. tẹ̀lé mi tí èsì tiẹ̀ òní tó kù lọ́wọ́ rẹ̀. kò yí èmi àti ní torí pé kírẹ́dìtì là ń sàkọ́rọ̀ bẹ́ẹ̀ ni àbíkẹ́ kọ́ dẹ́bìtì bí wa ní dẹ́bìtì bí ti wa àkọ́rí tó dá tàbí ẹgbẹ́ yára ẹgbẹ́ mi dẹ́bìtì gbẹgbẹ́ lọ́ọ́ ẹ̀dá máa yọ̀ mí. mo wá fún ọ láti ìlú mi àwọn olóṣèlú tí mo gbọ́dọ̀ fẹ́ sọ̀rọ̀ sí pé wọ́n náà ẹnìkan láti jẹ́ wọ́n sáà bẹ̀rẹ̀ sí wo náà pẹ̀ wọ́n bá tẹ́lẹ̀ ọ̀rẹ́ ta ọ̀nà wọ́n ti kó bá wọn

kìí ṣe owó wá àwọn òṣò àwọn náà òṣò ibi tí mo lọ rí i ìwọ̀n pátá àwọn náà bá ti jẹ òun náà ló jẹ ti wọn ndé wọn kò gbọ́ yẹn lé lọ́dún kó láyé. ti hẹ́ẹ̀kì ẹ máa fún náà ní àmì tó tí kò lọ fún three hundred thousand àbí four wa mo ń sọ fún un nínú ìdánilẹ́kọ̀ọ́ kan náà ẹ náà ṣe ń gbọ́ o ẹni tó sì kìlọ̀ náà ṣe gbọ́ o èyí wọ́n sàtọ̀ pé kò yẹ tó yẹ gbàdúrà gbàdúrà náà tó bá gbọ́ ẹ̀ka nù tó bá gbọ́ yẹ ẹ̀ka nù ilá yẹn dá àwọn. pé iye òní ó gbọdọ̀ rí kó tó lè gbádùn ẹ ti pa nù. jẹ́ pé general hospital láwọ̀ ọdún kan free of charge láti bẹ̀rẹ̀ àìsàn jẹ́ parí ẹ̀ àtọ́lọ́jọ́ bá dé láwọn ọdún bíi lórí àyíká wáyé náà private náà fi hàn pé tó ní ògbówó tiẹ̀ ọ̀kọ̀ọ̀kan ò sàkó tán. nígbà tó ti dé sílẹ̀ ìgbà kan yọ sí ilé ọmọ yóò tó ọ̀tún sí àbílẹ̀kùn ìgbà rántí mọ́ ó bẹ̀ tó bí ọmọ àgbàdo kékeré kan láti Nàìjíríà náà ni mo kàn lọ sí ọtútù ọtútù ìtàn nìkan ó tó gbogbo náà gba alájọ àìrí ọtútù ìtàn nìkan sí wọn ò mú nǹkan mi bọ́ mẹ́ nínú pápọ́ọ̀tù wọn sì lè fáàmì lọ́bẹ̀ nígboro ọtọ́ bí ọ̀rọ̀ ìròyìn bí kan àbọ̀ sí ní ìdí mo ti lọ àwọn yìí bí àtàn tí wọ́n fún mi ló jẹ́ dókítọ̀ ó ń gbára nìkan sí ìlú padà wà lọ́sẹ̀ kan padà wà lọ́sẹ̀ níbi òun ní òun àríyá ọjọ́ tí wọ́n ṣe ọ̀pẹ́sẹ̀ tí wọ́n yọ kiri wọ́n á rẹ́yìn torí dókítà lọ sí tíì mò ń ka nọ́ọ̀sì wọn lọ sí tatu wọ́n wá sanná mò ń lọ́kàn mi pé bóyá ọ̀rẹ́ kì í sùn ní ìní sùn mò ń rò bẹ́ẹ̀ tí mo ti ń rò sábà ìtọ́nu ti gbé mi lọ mọ́kìrì mo tó yájú wà láyìí àtàlọ́ àtàbọ̀ mi ò san kọ́bọ̀ kan general hospital ní saudi ẹ̀ ní sàkọ́kọ́ bí ẹ̀ bá gbádùn fún ọdún kan ìtọ́jú olùdúró kò ní wọ́n ní àtọ́lọ́jọ́ bá dé. gbogbo necessary operation wọ́n ti fún yàn gbogbo inú àtòògùn. nígbà tí mo wà nínú àwọn tíìmù àmọ́ play àmọ́ play àmọ́ àmọ́ pọ́ńpì àmọ́ ní tíìmù àmọ́ fi eré bọ́ọ̀lù ṣeré ìdárayá mo wá bẹ̀rẹ̀ tètè crip bandage náà kó fún mi àtàwọn òògùn bíi kí n wá dá sẹ́yìn sílẹ̀ nàìjíríà lónìí kọjọ pọ̀ táyọ̀ ìtútọ̀ láì tàn wá náírà láì tàn wá rí ìyá yẹn níbí kò wúlò báwọn tó kó wọn sì fi tàǹfààní fáráàlú. wọ́n tẹ̀rọ ẹ̀dùn akọ̀ àmọ́ sùúrù mẹ́la àmọ́ ìyẹn ọlọ́run a sì máa bẹ̀ ẹ́ sọ̀rọ̀ tá a fẹ́ àmọ́ bẹ̀ lọ́hùn káwọn ènìyàn rẹ kọ́lọ̀ bí àwọn ènìyàn rẹ lé wa lórí a ní mẹ́ni kó o ti tó lébi yóò dáa àti bí yorùbá gbọ́ yóò bá gbọ́ mọ́. torí pé tí a bá sọ pé lóde yóò dáa ẹ má fi lóde nìkan kan mọ́ nìyẹn ajẹ́pẹ̀sí kọ̀ọ̀kúrú. wá jẹ́ pé wọ́n jà wọ́n pààyàn mẹ́ta wọ́n pààyàn mẹ́rin wọ́n tọ̀ nìkan níná láwọn àmọ́ pé wọ́n nítàmọ̀ ni. àwọn èèyàn máa ń rí àkìsí àwọn áfíà kan reaction sì ló ń burú ju action lọ lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n mọ̀ gbọ́ pé ẹnìkan wọn fẹ́ máa gbá iṣẹ́ ẹ wà láì tó bá gbà tó bá gbà tó máa gbá mẹ́fọ̀ wọ́n ti wọ́n ẹnìkan kan tó gbàgbọ́ kan o reaction mọ bọ́sẹ̀ ń sọ̀rọ̀ lẹ́nu yẹn náà ni reaction mọ burú ju action lọ. tàbá wá wo àwùjọ àwùjọ wa lónìí gbogbo àwọn tó ṣáájú lọ sáà ń ròyìn wọ̀nyí ọlọ́run fàkúńlá ní àfádúná àdìjáde ìwà tí wọ́n kù ìwà ìfẹ́ wọn òun la jẹ wọ́n yà fàmílì mọ̀mọ́dà báná àlẹ́ ní hàfìbà ẹni tá a rán wọn bẹ̀rù sábà òkú tàkà náà torí àtúntò ti lọ ẹni tá a ní kó tó òkú táwọn máa rọ̀ lé lórí lẹ́nu wọn. أرسلنا عليه حاصبا أرسلنا عليه حاصبا أيا كلمة أيا فوتي سورة العنكبوت أنا àròjò òkúta lé wọn lórí. wọ́n ní mùmẹ́ni akọ̀dọ́tì sọ ìṣá. àwọn tá a kéde fún bẹnu wọn. wọ́n ní mùmẹ́ni kọ̀sọ̀fúnà bìí àwọn. àwọn tá a tẹ̀lé wà nù wọn láti mú wọn lọ́kọ̀ọ̀kan látẹ̀kan. wọ́n ní mùmẹ́ni agurọ̀ ọ̀nà. àwọn tá a tẹ̀lé ó wà nínú wọn. وما كان الله ليظلمهم وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم ومنهم من خسفنا به الأرض ẹnìkan kí lè lanu tó gbèrè ó wà ní wọn bí kọrùn wà mílíọ̀n náà pé kébé ní omi ló na wọ ilẹ̀ lanu ni wà mílíọ̀n na náà gbọ́ ogun ọlọ́run sàbòtì wọn wà láàfin kẹ́nu àǹfùsà àwọn yàtọ̀ nínú ìsọ́sọ́lá kàbòtì ayé àkọ́sí àwọn ni wọ́n hùwà bẹ́ẹ̀. nínú àwọn àwọn nǹkan tó ṣe pàtàkì fún wa lónìí láti tún pe àkíyèsí sí ní tó lọ bẹ̀ ẹ wo sọ́tò làǹgámẹ́ àti fífáìsì olùwọ́ àlùkọ́dúró àlá ní abáta àlékún àdáyébá mi fọ̀ kíkùn àwọn mi gbá tí a rojú lè fún àwọn olè àlùbísà fún sixty five àwọn olè àlùbísà fún ṣíyá án wọ́n yóò ní kọ́ bá ẹ̀rọ bá àtàbà ọ̀dún. olùwọ́ àlùkọ́dúró àlá يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض انظر كيف نصرف الآيات لعلهم يفقهون ọlọ́run náà lòún lágbára sórí àgbẹ̀fọ́ àyà sixty five àlá ìyába sàárè màdáyàdá mi fà òkìkùn òun lè sọ̀yà kalẹ̀ látòkè ìyẹn nígbà tí àwa gangan ò bá gbọ́wọ́ síra wa tí ó kọ́lọ̀ gàgán ló fẹ́ bínú kọ́lọ̀ dàpọ̀ fún wọn tó dúdú wa. tí àwọn bá tẹ̀lẹ̀ tí ìpínlẹ̀ yẹn bá dé ẹ lè mú ẹnìkan pamọ́ ẹ lè tẹ ẹnìkan mọ́lé gbogbo ọwọ́ gbà kan mú un wàlẹ̀ yẹn á lò lélà torí pé àtẹ̀tẹ̀ ló ti wá yẹn ni pé pé ìtúntẹ́sì ìtumọ̀ pé ìyàwó alásòkè ọlọ́run bínú onísùnmẹ̀. àwọn ìrìnsà ti àwòrán yìí fún un àbí kó sẹ ọ láti yẹ eléyìí náà ti ṣẹlẹ̀ títí dòdì lẹ́ẹ̀kọ̀ọ̀kan fún gẹ́gẹ́ bí àpẹẹrẹ ìdùnnú Ọlọ́run ìyá máa ń sẹ ọ láti yẹ irú ẹ̀ ní ìtú ṣẹlẹ̀ ní kìlìkì ìṣẹ̀lẹ̀ tó kọrẹǹtì sáǹsọ yìí tẹmí ṣòfò inú ìtú ṣẹlẹ̀ rí láti yẹ òun omi tó yá fáwùjọ òun iná tó ṣẹ̀yọ iná kan náà jó lẹkọọ láìpẹ́ lẹ́nu jọ mẹ́ta nǹkan bàjẹ́ kọjá àlàyé. talọ́lọ́pàá rẹ̀ kò sẹ́nìkan. gbogbo yẹn náà yẹ ká máa kí èsì tóbi ọlọ́run látara bẹ́ẹ̀ wàláhì àwọn yẹn ti sàkóso. àwọn yẹn sàkóso sí àá. àbí kọ́lọ̀ yín rú ẹ má yín ká sọ pé là ẹ má gbà káwọn bá wọn sọ pé haúsá là wà kí ní ìgbà náà lórí ilé náà bẹ́ẹ̀ náà lẹ́mọ̀ sọ̀tọ̀ ọmọ yìí o ẹ̀rọ òtà tó ra ẹ̀sìn nǹkan yìí. àwọn ọjà ìlú ìjàkùn síyà yóò sọ yóò ti síyà kì í ti síyà tàkìlá o ẹ̀ ní gbàtàrà yín máa ń bẹ̀rẹ̀. ọ̀jọ̀gbọ́n kan ní ìdáná àwọn ọ̀dọ̀ lọ́rùn lónìlà tọ́lú ìlà ó kọ́ ní ewì tọ́lọ̀ bá fẹ́ àwọn àwùjọ kan lè mà rọ̀mọ́ àti ìtọ́lọ́ ó tàbí fún wọn ní kí ni bí tẹ̀sí ìpìlẹ̀ hawa ẹ̀ ní fẹ́ràn rà ní. wá tàwa òye alifu wọn ni wá kì í ṣe tàwa kò wá tàwa òye ẹ wá ti fẹ́ ìdílé ara ní ẹ̀ ní ìgbà kan bọ́lá ọ̀dá mi. ṣé sọ pé ẹ ti báyìí kọ́ lọ́mọ ìṣe báyìí lójú àdá ọ̀nà ẹ dákun ẹ jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn láwọn sọ yìí ẹ wá ti fẹ́ ìdílé ara ní ẹ̀ ti ní ìgbà ara yìí méjèèjì yẹn ti wà láwùjọ tá à ń sọ̀rọ̀ nítọ́lọ̀ dá wa sí. àwọn kan máa ń sọ pé àwọn òṣùpá yé wa sí làwọn ti wọ̀ kò sí nǹkan tó tẹ̀lé ẹnu méjèèjì àìgbọ́n náà bá gbọ́ ní jẹ́lẹ̀. ẹ wá wọ nàìjíríà sí pátipámi àwọn náà ló kárí wa wá bẹ̀. àṣàyé wa fún àwọn ọlọ́run ló dá wa èyí tó sì wù ló dá wa fún àtúntì lúwọ̀. àwọn ó dá ìdíjà kù sí á.

ayé àyè ti lórí ìfáà sí gbogbo bá ti hàn ara wa lé mọ́. ìyìn àbá wa kan ọ̀rẹ́ mọ̀ náà wọ́n bá lè jẹ́ àrùn wọ́n ní ìjọ ẹni tí wọ́n á mú sọ ó mú sí èrò tí ó mú sọ gbó. bẹ́ẹ̀ bí sọ̀rọ̀ bá bí sọ̀rọ̀ sí ọba yìí pé kò dáa tó fún òkò fún òsánú fún òláàánú bẹ́ẹ̀ náà ìjọba náà ń wò pé àwọn ọmọ yìí ti ti fẹ́ kọ́ ọ̀sọ̀ báyìí làwọn náà sì ń jẹ́rìí sí pé níta fi ń sanra wa lè mọ̀ tó ti jọba lọ. òdodo tí yẹn sì ti fi sọ́ra rẹ̀ náà lòdodo pé ìjọba náà ti ń wò wá gan-an bẹ́ẹ̀ la nílò tọ́. èrò inú mùtò òmùgbó ẹni tí ń wá mùtò òmùtí èrò inú mùtò òmùgbó wọ́n ń sọ̀rọ̀ àbáwá ń sọ̀rọ̀ ìjọba àtàrà rẹ̀ wọ́n ní ẹ̀sìn náà sọ́yìn ẹgbẹ́ ti ìfẹ́ nìkan ọkọ̀ wáyé àná pé òun ló mú èyí tẹ̀sẹ̀ ìpàgọ́ lẹ́yìn ẹ̀kọ́. ẹ sì mẹ̀fán ẹ wá jẹ́ ìfẹ́ nìkan wọ́n lẹ́yìn aráàlú mọ̀ pé kí ni o ìjà tó wà nílẹ̀ kó tó parí àti kádàbí tí òun kan. ta ló ń tàn tí òbí jẹ lọ́wọ́ ta ló ń tàn tí òrẹ́jà àti tẹ̀rọ̀ráìtì èèyàn àbí bá gbà ó kéré púpọ̀ nínú àwọn ẹ̀dá gbọ́dọ̀ bàbá olódò láti rí ó kéré púpọ̀ ó kéré jọjọ. ẹni tí ò fẹ́ kíkẹ́ ẹni ẹlẹ́dẹ́ ó ti tòun ní kíláàsì kò wọ́pọ̀ ẹ wòye ẹ wòye òbítíbitì owó ẹ wòye òbítíbitì àǹfààní ẹ wo ilẹ̀ tọ́lọ̀ fún wa lórílẹ̀‐èdè wa tí ẹ bá kéde lónìí tí ròyìn bá gbé pé pé exchange káwọn orílẹ̀-èdè kan máa bọ̀ bí káwọn máa ẹsẹ̀kẹsẹ̀ ni yóò di ọbẹ̀ fáwọn orílẹ̀-èdè kan pé àwọn ti rẹ́dì tó ń sọ pé àwọn rẹ́dì tó gba àwọn ọmọ mi káwọn kan máa wá lulẹ̀ káwọn lọ máa lò sọ̀hún. wọ́n fẹ́ gbàǹdú láti kò sí kò sí ìdè gbàǹdú nígbà tí àbáwá tí mo ná dáwọ́ta yìí àwọn náà wọ́n sọ̀rọ̀ kan wọ́n ní Eh, èyìnbó àwọn èyìnbó lọ sán lè pọ́jọ́ yìí lónú àánú tọ́lọ̀ ń ṣe fún àánú ọ̀bá mọ̀ lọ lásìkò náà òyìnbó lọ sán lè pọ́ yọjú àwa òkú àlùmọ́ẹ́lì gbogbo nǹkan ti yọjú dòní iná ó ń pọ̀ sí ni ara ti ní wá sí. وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون ìlú ìlú tọ́lọ̀ ń ṣèkẹ́ fún tó sọ̀rọ̀ fún àpẹẹrẹ àpèjúwe ìlú kan lọ́run bá fi lélẹ̀ yẹn. bí ẹ máa ń sọ nínú àwọn àyàtà ti tàbájú lẹ́ẹ̀kan ìlú tọ́lọ́run ti tọ́lọ́run ní ọrùn òní gba ọ̀rọ̀ kan tó ń ti fún àwọn èèyàn kan áta ìjọ yorùbá wọn bí àkóso àti tẹ balẹ̀ ẹ̀fẹ́ mọ́ àpèjúwe ewúrẹ́ mi náà fún ẹ̀mí kọ́rí ẹ̀sán àmì náà tán ó tún máa dìbò yá ti àdúgbò àwọn ọ̀dà nìkan táwọn fúnra rẹ̀ kò sí ní gbogbo ọ̀nà ìjẹ́ ẹ̀mú àti ọ̀rùn gbà débẹ̀ fàkẹ́tàrọ́. fàkẹ́tàrọ́ bí alùmí la. wọ́n á ti tètè yí títí ọlọ́run wọ́n á ti náà má. fàkàdà kọ́hálọ́ọ̀hún ní bá sàlùjù. ọlọ́run wa sọ ebi bò wọn. wọ́n kọ́ wò. ẹ̀rù wa ń bà wọn àti ẹ̀fún àjọmọ́ ni. ẹ̀ tí ò kọ́kọ́ wọ kidnappa tí wọn ò jọ lọ́dún. wọ́n bẹ̀rẹ̀ pé orí nàìjíríà kọ́ lọ́wọ́ ń sọ̀kalẹ̀ yóò kà àmọ́ ti pàtẹ́jú ògbó tó kù láyé náà ni bẹ́ẹ̀ ni kéré lórí nígbà tí a lè sọ pé bóyá epo tí ojú àbúrò ẹ̀sẹ̀ ní ojú gan orílẹ̀-èdè náà gbádùn púpọ̀ ní àwọn primary school tẹ́ni lọ public school public school tó wá di great park báyìí tí wọ́n bá sọ pé tá má fi lo aago pé break is over kì í ṣe private school àwọn tó ń gbálẹ̀ wọ́n mọ̀ gbá pálí yogurt agolo milk kọ̀ọ̀nẹ̀ agolo milk kan tí máa fi kékeré báyìí yóò ti kó orí fíìdì wa rẹpẹtẹ ní fílẹ̀dì tí mo ti dáko lọ́wọ́ ìlú náà ìbẹ̀ náà mo ti lọ primary school lẹ́nu àsìkò àwọn ọmọ ẹ̀kan wà àmọ́ pẹ̀lú ọmọ ẹlẹ́ni méje nígbà yẹn bá a ti máa pẹ̀lú àti kékeré nìyẹn àwọn olókìkí ọjà àwọn ọlọ́jà ó ti kiri wa kò sí ọmọ kan tí ò ní gbà jẹ yóò refreshment lójú sí àwọn kan ìyẹn máa fẹlẹ̀ fáwọn ọmọ school ọmọ primary school secondary primary school ní ní sàdé lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àpò náà ti ní bírèkì yẹn ẹrù pípà kan wọn kò sí láwọn páálí àwọn nǹkan onípáálí àtàlágolo láwọn balẹ̀balẹ̀ wọn kò kíákíá báwa náà ti ń ṣe ń ta kékeré yìí tí mo sọ fún yìí àákàn nínú owó kàtàn fún wa pé ká mú lọ sí skul ibẹ̀ láti ra ní ìjà alágbèlò bàtà wa dàgbà kan ilé ìsìn àwọn adébíkọ́tù láti mú ní ìjà alágbèlò àfi tábàárà kan àti àwọn ọ̀tọ̀mọ sáájọ pin bóyá ó tún di next month ó tún di ẹsẹ̀ ó tún di ramadan rahawla wala quwwata illa billah kò sì rí bẹ́ẹ̀ láwọn nìkan fàtí àfàrọ́ọ̀tù bìí àárín òun mi là àfa yorùbá jẹ́ ń gbà lẹ́sìn lọ́hùn. kẹ́ máa ndị tó lọ lọ́wọ́ àwọn èèyàn kan gbégún tẹ̀sẹ̀ náà ti sùn ààbò àwọ̀ ṣòkòtò àwọ̀ pátá tí wọ́n wò náà ní òwò pàdé nígbà tí èmi tí mo sùn obìnrin ní òwò. wọ́n ń wọ dáadáa ọ̀ràn ìjàmbá lè èyí tó bá àbùkù ìjọba ṣèèsì kí wọ́n bá lè ìbáyé lára obìnrin àbùkù kan ju tí wọ́n ti mú tán ti fẹ́. sẹ́ni káwọn àtàyẹn ti dé ní ẹ̀sìn ọlọ́run gbà tó yẹ sàkàrọ̀ bìánú nìlà wọn lójú ti là gbogbo iṣẹ́ ìsọ̀ yẹn ẹjọ́ káwọn ọmọ fàáyé wọn gbogbo ilé iṣẹ́ ìsọ̀ yẹn kì í ṣe àsìkò tó júlà kìí ṣe twenty kìíní kan twenty three ok ẹ̀gbọ́n tẹ̀yẹ mọ̀tánù à ń súnmọ́ àlámọ̀ ánìlá sẹ́yìnlẹ̀ mọ̀ ní àbọ́lọ̀ wọn wá ọ̀làjú wá ní kéèyàn sì tẹ̀ kúrò lójú ọ̀nà ọ̀tọ̀lọ̀ kí ọmọ ọkọ máa wá da yé ru. gbàdọ́ wá ti kètò ní sílánù nílà fàdà tó àmọ́ ìbáṣà ìlú wa pọ̀ ìbáṣà yóò wọ̀lọ́pọ̀ èyí pọ̀ ìpayà pọ̀ ìpayà بما كانوا يصنعون بما كانوا يصنعون أي بما كانوا يعملون pẹ̀lú táwọn ọmọ èèyàn ara wọn fà tí èsì bá dáwọ́ lọ́wọ́ kankan tàbí dídídí pẹ̀lú ìwà àgbàlẹ̀ jẹ́ táwọn ọmọ èèyàn ara wọn fà lóbì. nínú àwọn kókó ọrụ àbí bá ti bá ti àti yìí. ó ní pé ẹ̀sìn ní òtítọ́ nípìnlẹ̀ nípìnlẹ̀ ọ̀rọ̀ nípìnlẹ̀ àwọn ọ̀tọ́ ọlọ́run àwọn ló pilẹ̀ ìgbésànà sí àwọn ni wọ́n ti wà lórí ẹ̀ àwọn náà ni wọ́n ti wà lórí ẹ̀ sáré òtítàn àwọn lè tún ràn lọ́wọ́ àwọn màláíkà tó rahman àwọn ẹni tí ọlọ́run ọba tó yẹ sẹ́lọ́run àwọn ọlọ́lọ́run tó máa rán mòmí ní òdodo lọ́wọ́ èṣù sì ran àwọn onísọ̀nà ní kí wọ́n jẹ́ tọ́ ọlọ́wọ́ bá lọ́wọ́ eléyìí wọ́n sì máa tẹ̀síwájú lọ sí sí táyọ̀dì tán ìlú ọba tó ti jẹ́ pé ọlọ́run ọba ó pín wa sí méjì we are we are formed in two parties Hizbullah wa Hizbush Shaitan ayatollah ló ti gbé jáde ní sọ́tò mùjábílà hezbollah wà hezbollah ṣèitán nígbà tó lọ́n sọ hezbollah ṣèitán ló pé àwọn pátì ìṣù ó ní ìlàyẹ̀kà ara nínú hezbollah yìí ó mú على العلم إن نزع الشيطان إن صار عليهم الشيطان فأعزاهم ذكر الله ذكر الله أولئك حزب الشيطان أولئك حزب الشيطان ألا إن حزب الشيطان هم الخاسرون àwọn pátì àwọn ìjọ àwọn ìjọba àti ìṣòwò ìkọsùlù àwọn tó kò ní kò sí ìlú ìlú yẹn àti káàdùn ọlọ́pàá ní ọba bẹ̀rẹ̀ wá pé ìjọba àti ìkọsùlù wà tó tóbi kúrò láyé kò lẹ́ẹ̀kan ó lè kọsùlù àwọn tó kò ní nígbà tí tó rà yẹn parí ọlọ́run sọ̀rọ̀. ọ̀gbọ́n يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد ọlọ́run yóò sọ ìgbẹ́ nínú ilé òdodo tí ó wà jọ rẹ ọ̀tọ̀ ọlọ́run. يوادون من حاد الله kọ́lá mọ́tò ọlọ́run jẹ́ bàbá wọn. àwọn àgbẹ̀rẹ̀ àwọn. àbójú ọmọ wọn. àwọn ìfọ̀ àdáwọn. àbójú ọmọ tí wọ́n bí pọ̀ mọ́. àwọn àti ìrọ̀lẹ́wọ̀. àti fámìlì ẹ̀. ọ̀la ìtẹ̀kàtà bàbí ìmúlù bí ìmúlù ìmọ̀. àwọn tí ò ní bá wọn tòun yẹn àwọn ọlọ́run táàkù ní mọ́rin ìtúná kan. àwọn ọlọ́run fi mọ̀lẹ́ta láàánú kẹ́. wọ́n ti tẹ̀ àwọn ọmọ ọba pé ti àlùjẹ́ náà fún kíkà tí a rò lè àkọrọ̀ àwọn tó lọ́n tó kà jẹ́ náà fún nìyẹn kọ́lọ́ mọ́ ìyàwó fún mi. Ìtú ọlọ́run jẹ̀mọ́ ọlọ́run. Jẹ̀mọ́ ìtọ́lọ́ ni jẹ́ èyí. Fásitì méjì ta wà lórí gbogbo ìlàyé láti bẹ̀rẹ̀ lókun iṣẹ́ wa yóò wájú ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn tọ́lọ̀ kọ́kọ́ ròyìn yẹn wọ́n fẹ́ bàtẹ́ tàwa jẹ́ àwọn aláwọ̀ nígbà fàbádà ọ̀sẹ̀rọ̀ bẹ́yìn alhaki wal batil ìjàkadì ọwọ́ apẹ́ẹ́ta láàrin òdodo àti ẹ̀wá ní sàmà ní òtàn tó bá jẹ́ wípé báwa tó jẹ́ fundamental nínú àwọn orúkọ tí wọ́n máa ń pè wá eléyìí ló sọ kágbámú ló ṣe déédéé wa àìsè ẹsìnì àìsè boko haram àìsè tẹrọrì àìsè léyìí àìsè léyìí tó bá jẹ́ pé fundamentally ni pé gbọ́dọ̀ sọ pé kí wọ́n sìn ní wọ́n ṣe sìn ìtumọ̀ náà sì nù tàbí ọ̀rọ̀ tá a fìk látara foundation báwo la ti sọ pé kẹ́ ẹ tẹ̀sí gan-an báyìí ni àwọn aláwọ̀ mi kúrò lórí ẹ̀ torí pé àní choice bọ́lọ̀ ń pèpè é fún wa láti sin náà láti jèrè àjẹpá wà ní tó bá yẹ kó túmọ̀ ẹ̀ túmọ̀ ẹ̀ nìyẹn tí wọ́n bá tún sí nǹkan mi àjẹ́ pé wọn àwọn ni wọ́n mọ̀ túmọ̀ ẹ̀. tó eléyìí ò sọ̀rọ̀ rí oní onísàmọ̀ ni rárá rárá kò sọ̀rọ̀ rí onísàmọ̀ ni kìí sì torí àwa nìkan nìyẹn wà kódà àwọn tí èsì náà gangan tá a ti ń kékeré tí wọn gbọ́ náà bá gbọ́ wọ́n dúró sí àwọn jẹ́ fundamentalist lórí àfídà wọn ju ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ lóṣù islam lọ. èèyàn tó ti rúbọ kò kó bẹ́ẹ̀ lórí wọn sọ pé ayé ti lajú ẹjẹ́ àwọn ọ̀pá mọ̀ yìí síbẹ̀ ní àyíkẹ́kọ̀ọ́ wọ́n sá jiyàn gbé láti kéré bọ́ńtú láti rí ibi tó ti mú ẹ̀jẹ̀ wọn àfi bíbí mi kúrọ́pọ̀ ẹ̀jẹ̀ náà wọ́n mu ẹ̀jẹ̀ náà làjọ ń sọ pé kí wọ́n máa mu wọ́n sì mọ̀dì sí ibi tí wọ́n ti lò sásùn wọn sọ di stainless pot ibi tí wọ́n ti lò bí àbàtà lọ́dún mẹ́rin àbí méje wọn ti tọ́mtọ́m àtọ́kù ti bisikíìtì rọ́pò wọ́n wá sọ jáde lẹ́nu wípé ẹ jẹ́ ká ṣe bí wọ́n ti ṣe tó lè bá rí bí ti rí ọ̀rọ̀ ilé yìí ò kó lẹ́nu wọn ẹ jẹ́ ká di pálẹ̀rì kò kó lẹ́nu wọn gbogbo tí wọ́n ṣe bá pátá láwa náà nílànà fún nílẹ̀ ìsìlámù kọjọ́ tí wọ́n làkùn dínú kò wọlé àdé àwọn wọn bínú wa bàbá tí a bá ti fẹ́ ni débi ẹ̀bọ wọn ẹgbẹ́ fẹ́ bọ́ rẹ́ni ẹgbẹ́ bàtà rẹ́ni àwọn bínú wa. ìjà tí ń bẹ láàrin òdodo àti rọ́ọ̀nì kò lè fẹ́ bá lókè àná ti dé kì í ṣe pé àwa méjì là ń jà báyìí làhàn àwa lè mọ̀ inú mi jẹ́ pé níjọ́ tá bá ti gbà pé báwo ti sọ pé kò sí tó burú pé àṣàlélẹ̀ àwọn aláta pè wá àwọn alápìdá ní ìwọ́n pè wá pé kankan náà ni ọlọ́run kan là ń pè yìí nítorí wà ní sọ́tò hajj ayé àfọ̀tẹ́rìn ẹ máa ń ka nítorí wà ń pè ó tún wà láàyè nínú mi nítorí wà ń bẹ̀ ní pé ọlọ́run kankan náà ló já wa kò sí ní sọ́tò ọwọ́ níbẹ̀. wáyé sá ìlú nàkàbí àdá. wọ́n máa kan ẹ̀rí sáà tẹ̀sẹ̀ nílé dé wọ́n máa sọ fáwọn òṣìṣẹ́ ọlọ́run wọn pé lóde ọlọ́run jẹ wá ní àná àti ìrírí ọ̀hún. wàlẹ́ yóò fi fáwọ́ọ̀hù wá dá. sọ fún ọ ẹ ti àwọ̀ ẹ ti máa bẹ bẹ́ẹ̀ náà ìyá ó dé ìyẹn ti fi sùúrù ẹ máa bomi kalẹ̀. wàlẹ́ yóò máa ọjọ́ kan tá a ń kà ọjọ́ kan ọjọ́ kan táǹkà ok bóyá ayé àyẹ̀kọ ni mo fẹ́ nǹkan ni mo fẹ́ lò ayé àfọ̀tí sẹ́rìn ọlọ́run ọfẹ́ ká nígbàgbọ́ sí pé òun lòun dá wa òun lòun dá yín òun lòun sì dá wọn náà bó ṣe jẹ́ pé nǹkan mi làwọn fi mi rántí ayé àyẹ̀ àwọn ò nígbàgbọ́ pé eléyìí òun pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n sì mọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìnáwó pàtó jẹ́ pé kó láti wá tẹ̀rí ba fún tọ́lọ̀ òun fẹ́ ká tẹ̀rí ba fún torí pé àfẹ́ kí wọ́n pè wá ló kọ mọ́ tí wọ́n bá ti pè wá mọ́ ká kí ìṣura wa wọ́n pe ànábì bẹ ìfi táwọn tẹ̀lé ìfi tán mọ́ta wọ́n pè ló wọ́n pe wọ́n pe lóhùn wọ́n pe eh, Ibrahim wọ́n pe Musa wọ́n pe Isa wọ́n pe alẹ́ Muhammad sallallahu ta'ala wa sallam títí náà fi kó láyé táwọn tẹ̀lé ìfi ògbà tọ́lọ́mùbá tán fi kó láyé. ọ̀lẹ́ẹ̀kẹ́ ìrọ̀nà ìlànà àwọn táwọn yìí wọ́n máa ń lọ sí ibi iná ni wọ́lá ọ̀lẹ́ẹ̀kẹ́ ìrọ̀nà ìlànà ti wà lè mọ́tò kọ́lá ti dìbì jù ọlọ́run tó ń lọ sí ibi àlùjẹ́nà àtàforíjì tẹ́lẹ̀ iná tó jọra wọn. wọ̀nyíbá nínú àyà ilé iná ti ní aláwọn mi sọ̀dọ̀ kẹrù ọlọ́run wọn ń àwọn àmì rẹ̀ fáwọn èèyàn kálíbà tara ọlọ́run ọlọ́run sọ̀rọ̀ fún ẹni ojú bá tẹ̀lé ọ̀nà ọ̀dà nàbì sallallahu ta'ala sallam ọ̀làyẹ̀kà máa lè ní ní àjẹ́ màmáwá lẹ́yìn nínà nàbì yìí àwọn tí ń bẹ pẹ̀lú àwọn ànábì ọlọ́run yẹn wọ́n san sójú àtàwọn ẹni gbogbo àwọn tó sì dùn bá tó téèyàn lè ọ̀nà wọn ráàánú ọlọ́run bá nínú àwọn ìjìyà àwọn ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan tá a ti pè mẹ́nu bà. ìpìlẹ̀ nínú ìjìyà òun ni pé kó jẹ́ àlùkè àmà nínú ètò ọlọ́run àlàáfíà ìpìlẹ̀ ọ̀kún bàtìyàwó ìjẹ̀dá ń wọ̀dùn láwùlẹ̀ àfẹ́rọ̀ onípẹ́sẹ̀ ìrìnsẹ̀ lọ́hùn tó máa rẹ̀ sí ìjà ní ọ̀gbẹ̀rẹ̀ kìí àná làákínà nọ̀kàrà yá ti hàyà ṣùgbọ́n bàbá pé ayé la wà ẹni tó dì náà ọlọ́run lẹ́tọ́ ẹ̀ kò bá ma lórí bẹ́ẹ̀ ó tún gbógun tẹlòmíì ńlá lọ́lọ́run ti là ya àtàyé kalẹ̀ ní obìnrin jẹ́ pé gbogbo ẹ̀ ní òjò ọjọ́ gbé làkì àmọ́ àwọn èèyàn kan ń bẹ àbáwọn ẹ̀fẹ̀ kan ń bẹ àtàwọn ọ̀ràn kan téèyàn bá dáa yóò bí ẹ̀ láyé yóò ti jẹ́ lálùkì àmọ́. lọ́lọ́run ti ṣàyàfi pé àfẹnjọ́ bá jẹ́ pé ó tún bá ẹ̀ṣẹ̀ yẹn láyé níjọ́ pé ìyàtọ̀ ayé nìkan ni ó jẹ́ kò ní lè tàbí àmọ́. ẹ̀ńtọ́ ọ̀sẹ̀ tí èdè kan tún bá tẹ́ bá jẹ́ ìyàtọ̀ ayé ń bọ̀ àjẹ tàbí àmọ́ ayàtọ̀ àmọ́ ló jáde bẹ́ẹ̀. báwo yẹn bá sì náà ọlọ́run tún hàn ọlọ́run lẹ́tọ̀ọ́ ẹ̀ òun ti Islam àjọ orí kọjá lọ àjọ síra ọ náà ni bá ọ̀nà bá wá lé wa wọ́n fún wa àwa la lọ bí wọn à ń fi wọn àjà ìgbà tí ìgọ́ta dìde àdéhùn sọ́nà mi dìde ìgbà yẹn ni wọ́n fẹ̀ àkókò ara wa dun ara wa mò ń lọ́jọ́ kan àwọn kan òkú wọn wọ́n bá ṣe wá sójú títì mò ń dárẹ̀ wọ́n bá gbogbo wọn sójú títì ó bẹ̀rẹ̀ tóbi sí wọ́n gba títì kan ó bẹ̀rẹ̀ tóbi sí ìyànà ìtànà àti náà wọ́n bá ń jó wọ́n bá ń fọ fèrè wọ́n bá ń mi òkú báyìí wọ́n bá ń mi sọ́tún àwọn bàárà yìí lọ́mọ. tẹ̀rọ yìí nínú àdúgbò sẹ́wọ̀n pé inú hall rẹ̀ kan ti lọ sùn yẹn sẹ́wọ̀n fẹ́ darí òkú mọ́lẹ̀ àmọ́ fẹ́ kéde kéde sẹ́wọ̀n pé ẹ̀ka rẹ̀ǹtì hall fún mi kì í sojú sí ìjọba mo bá sọ̀kalẹ̀ nígbà tí mi ṣe dúró ẹ̀ lọ mo bá bẹ̀rẹ̀ sí lálẹ́ wọn ní sídọ́ọ̀mù ròtùkúndọ́ náà náà àwọn tó ń lakẹ́ ni wọ́n mẹ́lẹ̀ yìí kódà àwọn kan tó tún fẹ́ yarí dáhùn náà tó fẹ́ mọ bínú àwọn kan tó nílàákà inú wọn wọ́n tún sọ fáyọ̀ lẹ́yìn pé ẹ ṣe sùúrù ẹ̀yà ẹ̀yà ẹ̀yà ìjẹ́ káfà kọjá. àwọn kankan ń bẹ tó yẹ pé tá a bá ti ran ara wa lé mọ̀ ló tó máa ní ìtumọ̀ sáwọn èèyàn tá a bá ti ran ara wa lé mọ̀ àti ìmọ̀túmọ̀ níbi yíyan ara wa lé mọ̀ ìjìyà ìbáyé ti wà ní àwọn èèyàn ń ṣe irú àpèjúwe tí ń wá fún yín yẹn lẹ́wọ̀n sí lábúrò ní ìlú tó jẹ́ pé wọn ò sí náà bẹ̀tẹ̀ wọ́n mẹ́sọ̀ ilé òfin tá a là kalẹ̀ á lò á tẹ̀lé ìlú mọ́tòmọ́tò ó ṣe pé ọmọ nàìjíríà ti nàìjíríà lẹ̀ láti gba amẹ́ríkà àti london nílùú mọ́tòmọ́tò bẹ́ẹ̀ bá ń wá àwọn ìlú mọ́tòmọ́tò àtàwọn ìdí sí mọ́tòmọ́tò àwọn ìlú tí mò ń dá akọ̀ ló wà wọ́n ti fi nàìjíríà lẹ̀ láti lọ gbé bẹ́ẹ̀ thirty tẹ̀lé òfin hundred tí ẹ jẹ pọpọ kẹsọ sí títì náà ẹ mú pẹpsi tán kẹsọ sí ojú wíńdò láti inú ọkọ̀ kẹsọ sí títì lamẹ́ríkà àti London ibùn ní Saudi Arabia nùkú bẹ́ẹ̀ ní bóòlù ẹtì lójú ilẹ̀ sí títì dáa ju ara ẹlòmíì lọ lọ́jọ́ tàwa Bon, náà ojú òfin òun náà àbí dókítà ní Germany gbogbo àwọn nǹkan ìlú developed countries. developed country kò súnmọ́ra wọn mo sọ lẹ́ẹ̀kan pé téèyàn bá jáde torí pé ah, ẹ̀mí ọkàn ọkàn ò lè má fàlẹ́ gẹ́gẹ́ àdámọ́sọ àdámọ́sọ náà ni bá a ti wà ní inú Ògbómọ̀ṣọ́ yìí ẹni tó bá dé mọ Ògbómọ̀ṣọ́ yóò tún máa ra kan kó n tún lọ tó kó àwọn síbẹ̀ ní alẹ́ ẹ̀kọ́ nítọ̀ ni bíbẹ̀ rákọ́ ni táwọn èèyàn bá bọ́ ta kọ́rọ́ nítorí ti bàjẹ́ bẹ́ẹ̀ lómi ìlà wọn kú rẹ̀ mọ́ nàìjíríà oníyáyé ìkọ́mọ́ àwọn yóò mọ̀ sẹ́kù sára àwọn èèyàn kọ̀ọ̀kan pé ẹ bá di parí ọdún ẹjẹ́ àlọ́ bẹ̀wò ẹ máa ń sí ìyàwó ẹjẹ́ àlọ́ ẹ máa ń sèkó ọmọ ẹjẹ́ àlọ́ ó sì mọ̀ wálẹ̀ kọ̀ọ̀kan ó sì mọ̀ padà ọ̀rẹ́ wa kan parí mádùn làárọ̀ ni Abidjan ló wà nìkú yìí ó lo three weeks nínú three weeks yẹn òní three days nígbà tó dé látàbí jẹ ládùúgbò wọn bá dàn kò rí náà jọba fún three days tó sì lókè lówó sí Ìbàdàn. ó sì bá ṣe pé àwọn òbí wà nílé òun fẹ́ lè má wà ní ìmọ̀ lábẹ́ ìjàn síbí lẹ́yìn kò lè Nàìjíríà. nínú àwọn irú ìyà tí máa ṣẹlẹ̀ yẹn àwọn mẹ́nubà díẹ̀ ń bẹ tọ́lọ́mbà tíjìyà bá wáyé ìjìyà tọ́lọ́mbà gbé kalẹ̀ fún ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan àánú ọlọ́run ti ṣe jẹ́ni mo ti sọ lẹ́ẹ̀kan sábà ti jẹ nìkan yá ó sì kú bá kò ní jẹ tàlùkì àná mọ́ ó pé àbí òpè ó ti jẹ́ni ìjẹ́ni yẹn òjò òun ò ní mọ̀ ẹlòmíì tí ò bá láwùjọ ẹ̀ sí kan kò ní mọ̀. níjọba ti nínú fídíò ni mo ti ń sọ ni mo ti ń rí ibi náà ti kéèyàn lórí tí wọ́n bá ti fẹ́ kéèyàn lórí níta òní pé ó pààyàn àbí ó ti nǹkan kan fúdà yìí pé ó ta pa òun náà ni èmi ni bá wọn wò ẹlòmíì ó gun òpó náà títí máa ń sábà jẹ́ lójúmọ́ ọjọ́ túmọ̀ náà ni wọ́n jẹ́ wọn gun ẹlòmíì ó gun mọ́tọ̀ ẹlòmíì ó gun òpó tí èrò ti pọ̀ kí o jìnà sí náà títí ní bá wí a sì mọ̀ pé ọ̀fẹ́ báyìí ẹlẹ́mìí sáfẹ́ àwọn kan àákàn kọjá lọ sí wa àti èyí mo kàn nínú ìtàgbé tó nẹ́ẹ̀sì tó tí wọ́n bá ti ṣaláì mú ìjìyà wá fún onísàmọ̀ ní ayé òṣèlú rárá ìfẹ́ tọ́jú ni àtìgbésọ̀nà ló dùn mọ́ léṣe kàbí ló jẹ́ pé àánú ọlọ́run bá ti ṣe. ọ̀rọ̀ yẹn ti fi kí dájọ́ yìí máa wáyé lẹ́hánà ha ṣe ọ̀wọ́ torí pé òfin ọlọ́run ẹ̀sìn ọlọ́run wàhánà tààfin ilẹ̀ ayò àti ìlà tó ti là tọ́lọ̀ bá ti àkàn wà fẹ́fẹ́ kan tẹ́ ẹ̀ bá mú fẹ́ ìbínú ọlọ́run ti sọ̀kalẹ̀ yóò wá gbogbo aburú tó fẹlẹ̀ gan lọ. kámẹ́yọ̀ á ti ìlà fàfáàdì mùsàmà bẹ́ẹ̀ ni àwùjọ tún bàjẹ́ sí àwùjọ yóò tún bàjẹ́ sí mo fún àwọn èèyàn lápèjú òwe kan yóò ní mo ní ẹni tó jẹ́ sàtì tó jẹ́ látàtì tí máa bá yàn pẹ̀lú àtàtì kẹrẹ́ ìsàrùn gbà pé ìdórí òfin táyé yóò gbà tí wọ́n bá ń pààyàn kan pé ó fi ìmọ̀ pààyàn bá jà pààyàn ìlú òfin táyé tán kọ́lẹ̀ ó gbà pé lóòótọ́ ló pa ẹ̀jẹ̀ àpò náà tí wọ́n bá sọ fún sàfihàn ni. wọn ò bìlí ọ̀nà kan tó sì ń tẹ̀lé tí sẹ̀ríà ìsìlámù kan fún àmì ẹ̀ dáńtì pààyàn torí ẹ̀ nínú sẹ̀ríà ìsìlámù tí bá ti jẹ́wọ́ pé ọ̀nà ẹ̀ gbà ti lóòótọ́ ó mọ̀ yẹn ó mọ̀ yẹn mẹ́ta lọ́jọ́ kan rí nínú àwọn tó ń gbọ́dọ̀ jẹ̀díjẹ tó jẹ báálẹ̀ máa pààyàn títì kan tí ń bi wọ́n léèrè pé ṣé ikú lẹ́fẹ́ kó kú àbí kó lọ tó. ayé òní ti ni èèyàn ní gbádùn àwọn làwọn ò tẹ́ka kan lórí lèyí àwọn akẹ́kọ̀ọ́ lọ jọ ó lọ jọ ọkọ dọ́wọ́n yẹn láàrin ọjà ni tí wọ́n bá gba owó pa ọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìsìlá àwọn ìjọba tó láwọn ò gbàgbọ́ lábẹ́ òfin fi hàn kọ́ lẹ̀ wọ́n gbàgbọ́ lọ́kàn tá a bá dé rí o bẹ́ẹ̀ náà ilé ẹ̀kọ́ àtẹ́yìn ò bá gbàgbọ́ ni kí náà ń sọ lé kí náà wọ́n náà ń sọ lé olóògùn sí kí náà ń wọ ẹgbẹ́ awo sí. wọ́n jọ sọ lókè báwo bìlífù ni kálukú mọ bíbí yanjú ọ̀rọ̀ rẹ̀ òun náà ń gbára dìbẹ̀ ọwọ́ aró mi kájàbí márùn mi. ń sóògùn kan ń sayẹta ń sàfẹ́ gbé ló jẹ́ pé ọ̀kọ̀ọ̀kan náà àwọn kẹta wí ìjọba ti tẹ̀lé wọ́n wọ́n gbé dàjọ́ ẹ̀rọ àlẹ́sọ̀rọ̀ ọ̀sàfọ́là ó ní mọ̀n átà bìṣẹ́yìn ní háàbì ní kọ̀ọ̀dọ̀ráàtì àwọn mọ̀n átà bí fún bìṣẹ́yìn ní háàbì ní kọ̀ọ̀dọ̀ráàtì àwọn àwàyé àwọn àwà ẹ̀kọ́ yìí ẹni tó bá dán wọn ní oyin wọ́n lè àtàtà lè sátẹ̀rì là kó wà pọ̀ yìí sọ́dọ̀ ọlọ́run kó fà pọ̀ yìí kó fi borí ẹ̀ láti rí fámánì yóò bèrè lánàá sọ̀fẹ̀ hátà ẹni tó wá rìpọ́tù ọ̀rẹ́ nókìmì alẹ́ yìí hajj Allah ágbèdájọ́ ọlọ́run àrò lórí ẹ̀ kò lè bọ́ mẹ́rin torí ẹ̀rọ gbogbo àwọn tó wá rìpọ́tù ara wọn òfìsọ́ ọlọ́run gbèdájọ́ ọlọ́run àrò lórí wọn sallallahu ta'ala alaihi wa nínú àwọn àpèjúwe àwọn ọ̀ràn wọ̀nyí ọ̀kọ́ bá tó àkọ́kọ́ náà bákan náà àlùmọ̀fàwá tó fi ìkọ́mọ́dé lọ́pọ̀ bá ti ṣẹ̀rẹ̀ ìyà báwọn èèyàn bá dá náà bákan náà dọ́gbadọ́gba láti jẹ wọ́n yá níbàámu sí ọ̀nà bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan bá dá kò sí àgbàlagbà kò sónífò ara àwọn nǹkan tí ó bí ìwà àtàmọ̀mí tí fi le sí láwùjọ ni pé àwọn kan wà ìfúntẹ̀ tọmọ aráyé mà tí wọ́n dáràn wọn sì gbọ́ pé wọ́n jẹ wọ́n yà wọ́n tún ń gbádùn láwùjọ ni ọ̀nà tí òótọ́ bẹ̀rẹ̀ nìkan dáa wọ́n ti dájọ́ fún un. kò parí síbẹ̀ lójú àwọn èrò ti àbẹ́ kó parí àwọn kan ti rìn sẹ́yìn wọ́n ti lọ fúnra mú pé àwọn balẹ̀ jẹ́ kódà tó fẹ́ balẹ̀ jẹ́ òun ó lè sì ní olópa pé káwọn èèyàn máa di àjọ olóró mọ́ra ó lè sọ pé ṣẹbẹ́ni tí bá rí ẹ òun àtàwọn tó fẹ́ padà wọ́n jọ kú. mo ní máa ń sọ pé pé reaction máa ń burú ju action lọ ọ̀tọ̀ làwọn èèyàn tí wọ́n ń gbowó fún ẹgbẹ́rún tó tó ẹ̀dàbí tó bá yàtọ̀ yẹn gba one million lọ́pàá yẹn àtiwọ́ náà tàbí ìnà one million. tẹ́lẹ̀ ìkọ́kọ́ bá yàtọ̀ yẹn náà àwọn tí wọ́n dá lóró ló pọ̀ jù sọ́nà wò pé àwọn òjò kú ni sọ́nà mi ìbá àti pa ọgbọ́n ẹni bẹ́ẹ̀ ní àtúrọ̀ ọjọ́ kan náà ló pa wọn nínú oró náà ti dẹ́ lómi ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní kọ́sìtìmì náà. ọjọ́ táwọn ṣíà tí wọ́n lọ sí aṣọ́rọ̀ tí wàá ti pé ipá ká wọn gbọ́dọ̀ ìpìlẹ̀ mọ̀ sábà jẹ́ ìdílé gan náà bí wọ́n ṣe ń pẹnẹtírétì náà bá wọ ọ̀tọ̀ sẹ́yìn tí yóò kó fẹ́ẹ́ sọ̀tàn tó wà ní sẹ́jọ́ náà nítorí pé ẹ̀fọ̀gá wálẹ̀ ẹ̀fọ̀gá wálẹ̀. so gbogbo àwọn nǹkan yẹn ó ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn ó ṣe máa ń ṣẹlẹ̀ tí yẹn bá ní tí yẹn bá jáde ọkàn kankan tó sì jókòó jẹ́ sẹ́gbọ̀n ló mánéjì ààrẹ nígbà tí èsì ìlú ìlú islam nàìjíríà ti ti dẹ́wọ́lẹ̀ islamiyà àwọn mùsùlùmí là ń sin náà bá ń bẹ̀ tó jókòó ààrẹ jẹ́ ẹni kankan ò ní gbè tẹrọrìsì làwọn bá dé sí ẹni tó fa kájí ọ̀gá tiwọn náà àwọn náà gba títì gbogbo ẹ̀ náà ni wọ́n gbé wọ́n gbé wá fún wa. nínú ẹ̀sìn wa à ń ṣèyàwó à ń ṣèkó mọ à ní ìdàdí blọọkù títì torí ẹ̀wọ́n ti máa kọ́ hall fún àti business center àtàgbogbo àwọn ilé àti field event center àwọn ajẹ́ tí ojú ọ̀nà gbọ́ ẹjọ́ àpèjúwe kan mo mú wá ń tó fẹ́ àtàwọn kan tí ti di ẹnìkan fẹ́ gba bí kọjá ó láwọn lórí àwọn lórí tó kù tún ti bẹ̀rẹ̀ ó tún lọ gba fíìsì kejì ó tún bá wọn kan bẹ̀ èpè ní gbé wọn sẹ́ ara ìlàjú ni a ti mọ̀ pé ìran kan nínú ìgbésànà mi ni a kàn fojú kékeré wò ni ní tó bá ti fẹjú ju títí róòmù wa lọ ká gbé lọ sí orí fíìlì àbí ìfẹ́ sẹ́ńtà. àwọn wá lọ sí gbogbo ọ̀nà pa wọ́n tún láwọn aláṣẹ òní kọjá islam wọ́n ìgbésí gbogbo orú nǹkan bẹ́yẹn gbàtàn tó wá mọ́gà yín ọ̀sá gbọ́dọ̀ ọmọ sí ajá pé pléènì tó fún yín náà nu wọ́n tún wá bẹ̀rẹ̀ títà àwọn tó máa pààyàn òmí wà tó yẹ pé ẹnìkan dá lóró ló fẹ́ gbẹ̀san òmí wà tó wọnú ara wọn bẹ́ẹ̀ nínú àwọn irú àwọn àpẹẹrẹ ìjìyà ìjìyà zina ó ní bọ́lá wọn bá ti kà sí. الزانية والزاني فاجلدوا كل واحد منهما مئة جلدة. ẹ fáwọn olùsìn ọkùnrin àti obìnrin lẹ́gbẹ̀ẹ́ ọgọ́rùn-ún. ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين. إما تسألوا وأنت كمان جي يعني. tọ́ba jẹ́ pé múmi ní ìròyìn lẹ́ba jẹ́ ṣùgbọ́n pẹ̀lú mọ́jẹ̀mú tíṣẹ̀lẹ̀ alákalẹ̀ torí àsìkò àní sí ìpọ́síwẹ́wẹ́ eléyìí èyí tó dà èyí tó yàtọ̀ sẹ́gbà ó ní àrọ́jùmù pẹ̀lú mọ́jẹ̀mú náà pẹ̀lú mọ́jẹ̀mú ọ̀kan bá tàbí súnà tó tó lè láì sọ̀lọ́lá òtàrọ̀ sọ́lá wà á jìmọ̀ àrí sàhábà tó àlùsìmù àwọn olùmọ̀ wọn fẹnu kò ìjìmọ̀ wà lórí ẹ̀ pé àánú ilé tí ẹ bá sọmọ igi ló kò àti lóbìnrin pẹ̀lú bí ìṣẹ̀rẹ́ ìsàmì ti zina wọ́n tún lé ẹni tó ti zina jáde kúrò nínú ìlú. ìyapa ẹni wà ń bẹ́ẹ̀ díẹ̀ lórí lọ́dọ̀ àwọn olùmọ̀ ṣùgbọ́n bí ìmọ̀ọ́mù tó jẹ́ ṣáájú adarí ìlú bá ṣe rí sí àbájájọ́ òun náà ń ṣe mọ̀ṣẹ́ tí wọ́n ní kí wọ́n lè kó yẹn fọ́dún kan lápèjúwe kó tó tún wọ̀ ló wá wọ́n lè kúrò tó bá wò pé kí wọ́n filẹ̀ sílùú yóò mọ̀ sílẹ̀ lábẹ́rẹ̀ lè lè wà kọkùnrin àtọkùnrin wọn bára wọn lò ó wà nínú gbogbo tí jẹ́ zina ìdíyà rẹ̀ alikọ́tù òní pípa tó fẹ́ hadithi ibn abbas ọ̀sẹ̀ aláwọ̀ sálà ní oní anna nabiya sallallahu alaihi wa sallam qala man wajadtumuhu ya'malu amala qawmi lut àwọn tẹ́ bá rí ti ti ṣe ìjọ àwọn anabi lut faqtulu al-fa'ila wal-maf'ula bihi ẹ pa ẹni àkọ́kọ́ kí ẹ sì pẹ́ ní ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì alikọ́dùkù kí láti tó bẹ ìrọ̀ ọ̀sìn náà òyìn ti hàn mí zina àwò nísìbàbí ṣáàkì ìlà zina kí ẹ lẹ́nu kan ni zina rẹ pọ̀ sábà gbọ́ àwọn tó kó fúrufẹ̀ tí ò bá fi fúrufẹ̀ mo jẹ yíyà lábẹ́ ìṣẹ̀lẹ̀ Islam eléyìí ti kún inú àwọn èèyàn púpọ̀ káyọ̀ àkúnyà yá zani bí kò sọ pé òun zina yìí tàbí òun zina mọ̀ ní lágbájá لقنا àbí وعقوبته wà ثمانون bá والذين wọ́n يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فجلدوهم فجلدوهم ثمانين جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون àwọn tí wọ́n pe ẹni tí ọjọ́ abilékọ lọ́kùn àbí ẹni tó láyà àbábilékọ lóbìnrin ló ní ìsìn náà sóyè tí wọn ò sì mẹ́rin wá ní wọn bá mẹ́rin wá ńgbà míì nígbà táwọn ò ti ṣẹ̀rí à tí wọn ò sì mọ ìlànà ọlọ́run àwọn lè máa sọ pé ẹ̀rí ń bẹ ẹ̀rí ń bẹ wọn bá gbélé ní wọn bá ti jábútẹ́ wọn kàn wọn síbi tí wọn ti jẹ wọn yà tí wọn ti kéde sódò ìjìyà ìjìyà ìrọ̀ òsì kódà inú wọn bá ti sìnà àwọn amáwòyàn mẹ́ta wa ẹnìkan wa ní nígbà tí wọn sòkòtò lòún rí òun ò rí nígbà tí ń ṣe é lọ́wọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn ti dáràn tí wọ́n fi rinlẹ̀ pépètè èsì làwọn rí ó sì ní mọ́jẹ̀mú rẹ̀ àyà ni wọ́n ti kà fún wa yẹn ọlọ́ni wọn lásán tó bá lọ́wọ́ ṣe àádọ́ta àbàdà ẹ̀ má ti gbẹ̀rí lọ́wọ́ àwọn èèyàn mọ́ láéláé ẹ̀ má ti jẹ́ wọ́n níyà yẹn ẹni tí ó parọ́ yẹn mọ́ yẹn yóò jẹ́ tó ti bàlágà onílàákàyè yóò jẹ́ tó parọ́ rẹ̀ mọ́ yóò jẹ́ tó lọ́kọ àbúláyà yóò jẹ́ ni tí ó ní ọkọ àbúláyà ni wọ́n parọ́ nǹkan yẹn mọ́. ọ̀ṣàlàyé ìtọ́nù alìsílám àlùfòló wà lápẹ́lú àkóríyá nú àwọn mọ́jẹ̀mú tàbí mọ́ pé ẹni tí ó ti tá àgọ́dọ̀ parọ́ sùn lẹ́mọ́ àti pẹ̀lẹ́rì yóò jẹ́ mùsùlùmí yóò jẹ́ ẹni tó ti bàlágà yóò jẹ́ ẹni tó ní làákàyè yóò jẹ́ ẹni tí yóò jẹ́ ọmọlúwàbí yóò jẹ́ ẹni tó sì kó rẹ̀ ní ìjánu kó ní zina aláàkìlá fi ń bí ìṣòro sí Islam yàrá àwọn zọ̀ọ̀nì yíyà àwọn onífíkù tákìlì ní zọ̀ọ̀nì yíyà àwọn ní kódà bó bá jẹ́ pé kì í ṣe mùsùlùmí ló parọ́ mọ́ ọ̀rọ̀ tí wọ́n wọ́n díẹ̀ nínú ọ̀rọ̀ tí àwọn àgbáríjọ àwọn olùmọ̀ sọ. tó wá jẹ́ pé ọkùnrin tó jọ́kọ̀ inú sọ pé ìyàwó òun ṣe ìsìn wọ́n bi léèrè ẹ̀rí pẹ̀tù bá kágara tí ọ̀rẹ́ mi fọkalẹ̀ wọ́n jẹba àléyìn ilé hàn. والذين يرمون أزواجهم ولم يكن لهم شهداء إلا أنفسهم فشهادة أحدهم أربع شهادات بالله إن innahu lamina sadiqin. ọ̀pọ̀ ó sọ pé innahu lamina sadiqin mo bóra kó dodo mo sọ. wal khamisatu anna la'nata Allahi alayhi in kana minal kadhibin. tí ò bá tẹ́lẹ̀ rí ìyẹn o tó bá ti fẹ́ ẹlẹ́rìí wá wà wọ́n ó ṣe ìdájọ́ ìsìn fún ìyàwó yẹn o tó bá fẹ́ ẹ̀rí èrò kalẹ̀ ṣùgbọ́n kò fẹ́ ẹ̀rí ẹ̀rọ lásán ló nígbà náà lọ́dọ̀ kan tí wọ́n gbéra wọn sẹ́pẹ̀ tá à ń sọ yìí tó wà ní sóra tá à ń ká yìí. wọ̀lọ̀kọ̀ ní pátú gbólóhùn ẹlẹ́ẹ̀kẹ́ ni tọkọ̀ wọn wà wí ana lànà tàbí àlẹ́ ìkárẹ́ mi nìta ìdí pé tí n bá kọ́ ọ́rọ́ kọ́lọ́hùn sẹ́bi lé mi yóò sọ bẹ́ẹ̀ fúnra rẹ̀. wàyà jẹ́ ọ̀rọ̀ àìsàn àgbára ṣàṣàdà àrùbá àṣàrà àdá ìwọ tóbi ló wà wí ìwọ ọlọ́run wá jẹ́rìí ọ̀rọ̀ mẹ́rin ni wọ́n béèrè lọ́dọ̀ tiẹ̀ náà kó tó kan ilé ẹ̀ka rẹ̀ ọ̀rọ̀ mẹ́rin alákọ̀ọ́kọ́ ni pé àǹtẹ̀ṣẹ̀dá arúgbó àṣàdá tó nílá iná wúlá nínú ẹ̀ka àdùnmí lẹ́ẹ̀mẹ́rin nígbà pé mo búra pé irọ́ lọ́kọ̀ ń pa irọ́ lọ́kọ̀ mi pa yóò búra lórí bẹ́ẹ̀ wàlẹ̀ kọ́ọ̀nì sàdá ìbínú ọlọ́run kọ́ máa bẹ lórí òun yóò pè mọ́ra ẹ̀ níyàwó nǹkan ẹ̀mí náà sọ̀rọ̀ kí n tó wáyé kó lòdò lọ́kọ̀ òun kọ yóò ṣe wí nù àwọn olùmọ̀ wọn kọ yóò ṣe wí gẹ́gẹ́ bá yà tẹ̀gbẹ́ kalẹ̀ wẹ́yí dàní ká tó bá wá débi ìbúra tàbí wà ní kò sẹ́ẹ̀rì ọwá débi ìbúra tó pé ìbúra náà máa bẹni ọlọ́run lẹ́nu kì í sì ìbúra tó ń sọ̀rọ̀ kọ́kálẹ́ báyìí nìyí ìbúra ẹgbọ́n kan tó kọ́ wí ibi ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún tiẹ̀ á mílíọ̀nù ìsàlùmí kó tó ń bá parọ́ kọ́lọ̀ ń sẹ́bi léwu yẹn pé kó ń jìnnà sí kẹ́ ọlọ́run àwọn adé stéèjì yẹn ló bá gbẹnu lọ àbójú stéèjì ti di ìyàwó pé tọ́wọ́ tó ń sọ lọ́kọ̀ òun sọ kí ìbínú ọlọ́run abẹ lórí òun lónà máa gbẹnu sí torí ìjìyà ṣẹ̀ríà ìjìyà àtayé òun ó fún yẹ́sìn jẹ́ bẹ́ẹ̀ wù tọ́wọ́ wa ti wá gbà bẹ́ẹ̀ ìdá ìdá anákàlà záwùjù kọ́ọ̀dìkù tọkọ bá dákẹ́ nígbà tọ́rọ̀ débẹ̀ wàlámù ìyòláyìn tí ò débi yẹn ó tẹ àhàbẹ̀ kọ́ọ̀dìkù wọ́n jẹ ní àkóparọ̀ sí náà. kò lè pè bínú ọlọ́run mọ́ra rẹ̀ wọ́n jẹ alẹ́ alihadu hadu zina wọ́n pa ni wọ́n pa ni imam malik imam shafi nínú fíkẹlì ìsìlámì ọ̀rọ̀ wọn fi eléyìí nílẹ̀ dáadáa àtàwọn olùmọ̀mí. ẹ màá kàn mẹ́nu bà wọn tó kù díẹ̀díẹ̀ ọ̀pọ̀ bá tu alihamuri ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn kan inú wọn nẹ́gílẹ́tì láwùjọ wa ó sì ń bí aburú tó pọ̀ láàkàkéèsì lọ́kàn wò pé tó bá wọlé ló lè fẹnu ẹ̀ jẹ tó bá wù yàn ló lè mu tó bá wù ló lè jẹ lọ́lọ́sí ti pọ̀ ilé ọlọ́kadà kan ló yí lánàá tó bá bojú wo ẹgbẹ́ kan wà ó ní tẹ́tẹ́ ìta ní gbajúmọ̀ sí i. màá mi léèrè mo kà ní sáwàdà mi nínú àwọn tó ta gáàjà àti bàbá jẹ̀dẹ̀ ìjọwọ́ ni wọ́n ti pawó jù <laughs> ó ní bákan náà ni wọ́n fi pawó. ilé tẹ́tẹ́ ti rù gan kò sí nǹkan tó kan ráàlú kò sí nǹkan tó kan ìjọba pẹ̀lú rẹ̀ kódà àwọn kan dálẹ̀ àfi sòwò bẹ́ẹ̀ náà lè yọ ọwọ́ ayé ẹ̀wá aláwọ̀ yẹn o ti sàmàmì ń pọ̀ ẹ̀yin tó mọ títán àbẹ̀yìn tó fagbó bí wọ́n ti gẹ̀yàn lórí fáwọn ọ̀ràn kan nílùú sẹ̀ríà bẹ́ẹ̀ ni wọ́n ti gẹ̀yàn lórí fún ìmukúmu bíi igbó àwọn kan ti ń dọ̀pọ̀ lọ́rú bẹ́ẹ̀ ni wọ́n ń lórí kì í Saudi Arabia nìkan àwọn ìlú tó ti mọ̀ báwọn pààyàn wọn ti ti wà yìí mọ̀ ẹni tó bá dánwó ẹ̀wò nínú ìlú wa àpà ẹni tó fi mọ̀ pààyàn ẹni tó ń gé lórí wọn ti mọ̀ ẹ bá wọn ti dáhùn yẹn ẹni tó tẹ̀ ti mọ̀ àwọn ọmọ tó ń pa nígbà tí mo yàn fún àwọn ti wọ ọkọ̀ pupa fún wọn fún àwọn ti fún ẹ̀ lónà òkúta torí ti bọ́lẹ̀ lẹ́ẹ̀kan náà wọ́n tún mú kejì wọ́n mú ọ àwọn tó kù tá àti ìgbẹ́ orin wọ́n ti wọ ìtẹ́jú lọ́wọ́. bí ọlọ́run wà látà àkólókun bí ìmọ̀ràn ọ̀pọ̀ fìdí náà ẹ má ń sàánú wọn o. ìkóńtùn tó mìíràn rẹ̀ là tí ẹ bá gbọ́dọ̀ bá gbọ́ wà lọ́wọ́ àkàtúndì àlùfẹ́ àná. nígbà tí mo kọ́kọ́ ń wò ní ẹgbẹ́ mo ti sọ mo ní ah, àwọn ajínigbé tó ti jáwọn eléyìí mo wá ka sí ìgbẹ́ lábẹ́rẹ́ mo ní ah, àṣẹ àtọ́nà tí wọ́n dá nìyí bẹ́yìn ò bá gbọ́rọ̀ náà bá yóò pé ah ìkún náà bí a mọ̀ èyí ó tún rò lẹ́ẹ̀kan sí pé ah àbá sì sànú wọn àbá sì fà wọ́n létí ó dáa náà kí wọ́n gbé àwòrán yìí tẹ́ bá sùn fi hàn pàgbà tán bá bùn tán gbó nǹkan tó kúrò sẹ́gbẹ́ kan tán gbà wọn láàyè náà sẹ́gbẹ́ kan káwá fi kọ̀ fí ara ẹ̀rì kẹ́ẹ̀ nípa nu wọn mọ́ kẹ́ẹ̀ nípa nu wọn mọ́ torí pé àròkọ ẹ̀sìn wọn pa yẹn lẹ́mí sànú wọn tó gbọ́ àwọn tí wọ́n jẹ́ jí ẹ̀sẹ̀ lọ́wọ́lọ́wọ́ là ń rí ká gbòkú ọmọbìnrin yẹn náà wà. sòbíjì àti wà fún ọtí nìyẹn nínú ìṣẹ̀lẹ̀ Islam kò yẹ kó tí ó máa kó di tọrọ kan kálí láwùjọ kì í ká máa gbóró ìmùkúmù láwùjọ wa gbogbo ọtí mùkúmù ìmùkúmù pátá ní ìlú sọ ọ tẹ bá sì wọn mọ drum tẹ fà lọọkì sí i ni wọ́n ti lè mọ̀ rí gbòòrò ibi tí gbó pọ̀ jẹ́ kò síbi sáńdé láwùjọ wọ́n ti mọ ibi tí gbó wà àfi bí ìgbà tí ó jẹ́ pé eh, bí àgbẹ̀lú kan ní báwọn dípa rẹ̀ wọ́n lè mọ́ bí ilé rẹ̀ ó sì ra gbó. mo fẹ́ gba ọmọ kan lọ́dọ̀ ẹnìkan lọ́gbọ̀n sọ náà ni pé wọ́n lẹ́yìn mọ́ báwọn rí ọmọ tí wọ́n ti dé oko ó ní bẹ́ẹ̀ ni ó ní àmọ́ ìlé fún yín wọn ní kì í ṣe irú yín làwọn fún ọlọ́kan bẹ kí n bẹ lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́gbẹ́ tó ń bá sọ pé ṣe yá iṣẹ́ ti yá náà nù ó ní ṣùgbọ́n ó ní kódà ó lè kọ́ koríkà kan kílẹ̀ tó sú ó ní àmọ́ ti gbó ti gbó mi ó ní mẹ́yìn ó láwọn ti mọ báwọn ṣe ń ṣe ń tàwọn kò sọ́gbọ́n báwọn ṣe ní mẹ́yìn <laughs> èmi ní báwọn ó ní tí ọba ti rí gbó mu bígbà tí wọn géjò lórí ni o yóò ti jókòó nu sí lòdì sí ọsàn ọ̀fọ̀n ti pọ́ǹpù ní tí ń sọ ní pé ayé rẹ̀ ti bàjẹ́ wá pé ìgbóni ti ń gbéra àwọn ọmọ adáná wa pọ̀ bẹ́ẹ̀ ẹlòmíì ti mu gbó pé kò ti lágbára fún nǹkan kan ní sí òbá bọ́ sí mọ́ èmi ìdí tí mi ò ti kúnnù àbí kó yá wèrè àbí kó lọ pààyàn ìjà ọgbẹ́dọ̀ dún àtẹnìkan ẹ̀mí ọ̀gbà tó gbé kankan tó fi pààyàn ìjọba ọ̀ka ọkọ eléyìí sí lábẹ́ ìmúkúmu ìyà ń bẹ fún lè ìyà ń bẹ fún olè nínú ìṣẹ̀lẹ̀ Islam. wàsáàrí wàsáàrí kọ́dún kọ́kọ́tọ̀ ọ̀rùn àìdíyàwúmá kọ́kọ́tọ̀ ọ̀rùn àìdíyàwúmá jẹjẹrẹ. بما كسبا نكالا من الله والله عزيز حكيم ṣé ẹ bá fẹ́ dájọ́ ju yìí táwọn ọ̀daràn ti mọ̀ pé kò jẹ́ wọn lọ ọ̀ràn pọ̀ tọ́lẹ́ lómi ń wẹ́wọ̀n báyìí ní táwùjọ wa ìburú dé ẹlòmíín wò pé àti lọ sálámọ̀ sáwọn wọ́dà àbíkára ń tẹ àwọn tí mo dúró àwọn ẹlẹ́wọ̀n. àwọn àti lọ sáyọ̀ sàn pé ẹ dákun ẹ jẹ́ ń wọlé kò pọ́sibú àti kọ́kọ́kọ́ dáràn lè já tẹ́wọ̀n sẹ́yìn pọ́pọ̀lọpọ̀ ọmọ adámọ̀ ń wárò ẹ̀rọ ní nàìjíríà yìí torí ibi tá àwùjọ dé rẹ̀ ni ó dá tí ìlà bẹ̀ pé iná fún wọn sọ pé kò jẹ̀ wọn lọ òun yóò mọ̀ sọ pé òun ti jẹ̀ wọn mẹ́ta ó ti lọ mẹ́rin o kò jọ ń lójú o kò sì jọ lójú nítorí pé ìdájọ́ tó òdodo gangan wọn dá fún un tí ẹ bá ti jalè bí wọ́n pé lè ló jà lẹ́ẹ̀kínní ẹ̀ ti jẹ kẹta yóò tù bí kúrú tù kútúrú àbí kí náà wọ́n pè kò ní lọ́wọ́ kankan máa tẹ̀tẹ̀ mọ́ ìyẹn tó fún jà ní tábà ti dájọ́ òdodo yóò ọ̀rọ̀ pé kò jẹ̀wọ̀n ló kó àwọn èèyàn àwọn ìjọba wọn wọn ṣàkíyèsí ẹnu ṣẹ̀rá rẹ̀ ìlú tó ti ń lò ní ṣẹ̀rá Islam ó tòrò báyìí ti bàjẹ́ tó yìí àwọn mìíràn ti tòrò kì í ṣe pé kò sọ́dà náà bẹ̀ ó ti tòrò dé five percentage kan so lábẹ́ eléyìí náà òní kọ́tù sọ̀rí ẹ máa gbọ́ pé wọ́n dáná ibi tẹ́ ẹ̀ lérò rárá ẹ máa wọlé kárí eléyìí mọ́ ibi tẹ́ ẹ̀ lérò rárá èyí ó ti fẹ́ ẹ̀rọ lu kíní àwọn ọ̀daràn tí wọn ọ̀daràn tí wọn ti kókó bẹ́ẹ̀ àwọn tíjọba náà gbé ìjọba tí wọ́n gbé ìbọn fún àwọn náà dáná. tẹ bá bí léèrè pé ra wa mú ìwádìí tó ti dáná ẹbí tó ti ń gba fífi sí náírà náà wọ́n ti ń dáná ìdí ni ó sọ fún wọn nù ìbí tó ti ń dáná náà nù ìlú wo ló develop tàbí bá bẹ́ẹ̀ pàdé tówó sùn wọn tó ẹ fi kún tí ẹ bá lè fi kún ẹ sọ fún pé ìṣòwò ọba tẹ́ lọ́rùn bọbọ kọlẹ gbogbo nǹkan ló létò ìlú tí wọn bá sì ti hold the police well lóyún ò lè sọ̀rọ̀ kò sí ìlú náà láyé tó lè sọ̀rọ̀ tí police bá ti bàjẹ́ wọ́n ń terrorize police ń terrorize aráàlú ju ọ̀daràn tí ń gbé bí dáná lọ torí ẹ̀kọ́ kan ní tiwọn gbogbo gbàǹtọ́lọ́pàá sí ẹ wá wòye táwọn náà ti pa tọ́lọ́pàá ti pa wọn ò sì ní pọ̀ náà wọn kàn gbé kó bẹ tàbí kàn yọ ọsẹ ọkàn rẹ ó wà lé sí i ó pa nǹkan pé kò sí kò fi fifty naira lẹ kò fi twenty naira lẹ ṣé téèyàn fẹ́ràn bá dráìsì tí ò níwèé kankan tí ẹ bá fẹ́ kó tí ò kò kódà tó jọ́kọ̀ gbé ṣé ọlọ́pàá ní ọ̀pá títì ká sọ pé ó di ọkọ̀ gan-an dé ó ti kó o ní pé kò níwèé o ọwọ́ ọlọ́pàá wa bá tó ní ọ̀pá ní títì àbí wọn àrẹ tẹ̀ gbèrè tàbí ẹ tó ní dúkìá rẹ̀ tó yẹ tẹ̀ tó fẹ́ tẹ̀ tó kàn lọ́wọ́ ẹ̀. ọmọ ìyá mi ọ̀nà òun ti gbélé lágbáwá rí bẹ́ẹ̀ sì ní lóòótọ́ ibi táwọn náà gbé ní tẹ́ bá ti wá ti mú yín fọ́nà kan ó ti parí láàrin àtọlọ́pàá mi wọn ò léyìn kankan káàkiri ẹ lè kó nínú àti kò sọgbọ́n tẹ̀lé gbèsà torí pé tí wọ́n bá ti mú yàn fọ́ràn kan ó ti wà lórí gbogbo sísẹ́ẹ̀mù lù ẹni tí kìí séèyàn ló mú bí ẹgbẹ́ kámẹ́rà ló mú ní títì ó ti wà lórí gbogbo sísẹ́ẹ̀mù lù àwọn ń pè Nàìjíríà is a developing country lọ́nà wo tọ́wọ́ fẹ́ rí ní òwe wọ́n sọ pé fan gbèsè báyìí náà wọ́n pa ní ọdún kan wọ́n pa six point something million riyal ní orí ìyá àjì nìkan kìí ṣe gbogbo sàwọ́dì o ní orí owó pé ó sáré jù kámẹ́rà mú ó sáré jù kámẹ́rà mú lójú títì wọ́n pa six point something million riyal ní riyal nìkan riyal ní Àbújá wọn òun ní federal territory wọn ẹ wá wòye tó láìpẹ́ kan pa ní gbogbo orílẹ̀-èdè yẹn owó wọn ti padà sínú pé wọ́n fẹ́ kó lù ṣe padà ẹnìkan kan ò jẹ́ mọ́lẹ̀. ìtumọ̀ àbí tó lẹ́nu òní ìkóbátò àlèbágbé gbogbo àtàbà máa ń gbọ́ sáǹtì ká máa gbé sànà mí lórí ìjọba eléyìí ló wá ga jù ń bẹ lóòrè àwọn ọ̀dọ́ kan nìkan ẹ̀jẹ̀ á dàrú ìyẹn kọ́ ni solution solution ni dáwà sáǹtì ní wọn fẹ́ dáwà wáyé gbogbo àwọn kòkè ńlá jẹ́ gbọ́n ọ̀tọ̀ ọlọ́run wọn yẹn fẹ́ sí enlightenment ò wáyé ìsìlámù yà wọn ìkójú làtẹ̀sìn pé ìtọ́lọ̀ fẹ́ ká sẹ́yìn torí wípọ̀ yẹn lágbára ju kápá abẹ́jà lọ wàláhì làárí ẹ máa ká gbogbo àwọn ibù síbù tó jẹ́ tó nísàmọ̀ mi àwọn dàráyé lónìí àwọn tó bá pa afẹ́fún ọ̀fẹ́kẹ́ láwọn tí táwọn wà lọ ẹni tí ń gbénú wọlé àti tí ń gbénú àpáta ẹni tí ó yọ bọ̀m̀bọ̀ báyìí pé wíyà àmọ́fin làwọn tó ń ṣe dá wà lórí òdòdó tí àgbọ̀yìn ẹ̀ bá sì dé tán tó kárí èèyàn eighty percent nínú one hundred percent àwùjọ ti sọ̀rọ̀ nìyẹn automatically yóò kàn yàwó nílẹ̀ fún yàrá àyípadà dáadáa ló léyìn òtẹ̀lẹ̀ tó ń wọ ẹja jà ẹja dàrú ẹ má fi pààrọ̀ ní ìlú tí wọ́n tán láyé mi. bákan wá tún gbé lọ́la fún ẹja dàrú ń gbọ́dá pátá wà dé sáà dàn kan rú táwọn wá ààrẹ tá fẹ́ pa táwọn wá sẹ́nitọ̀ tàbẹ́ yìí gbọ̀n táwọn mínísítà tàbẹ́ báyìí tẹ̀ jẹ́ súnmọ́ labọ́dá wà dé ìyẹn ò lè lọ títí ẹ̀ẹ́kan gbọ́ gbùdùgbùdù gan ìròyìn ògbé ní wà parí àwọn sẹ́ẹ̀tì ti lọ Yusuf náà bá jẹ́ òní àtàwọn ọmọlẹ́yìn àwọn dà tí wọ́n lọ gbẹ̀gùn bá wọn ní police station àwọn dà ṣé nǹkan ẹ̀ ti yẹ òun ti tán ilé òun ti tán nù táwọn kan bá tún dàbí irú ẹ̀ àwọn náà tún tán ìdí òní tán láyé ní sísìlámù wọn lẹ lọ́kàn wa wàláhì làwọn. mi ò gbàgbé ọ̀rọ̀ olùkọ́ wa kan tó ní ó dì rùn ìfàyín náà akọ́rọ̀ ẹ̀sìn láàyè kó wò dáa wà ẹ máa tètè sójú ọ̀nà náà ìdá ìtẹ́ni tó lágbára jù tó dé lójú méjì tí òní bá tù òní sí ìsìlámù orí àwọn tí kò yá àwọn èèyàn. àtọ́ ẹ̀yà àlìsìlámìyà nítorí yé ni lápèjúwe nítorí yé ni lórí èwọ̀ lórí ẹ̀kẹ́kẹ́jì onye ló yẹ nìkẹta òun ló yẹ ẹja ara lọ sí house of senate òun yẹ ẹja ara lọ sí house of rep òun yẹ ààrẹ subhanallah ìwé lóṣooṣù a ìdààmú tó pè nìyẹn tí ẹ bá sọ pé àkàrùn kò mọ̀ lọ ẹ báyìí náà ti mọ̀ kò sọ́ni ká tó gbẹ́rù ìsàlẹ̀ mọ́ ẹ wo dẹ́kùtà wà látòjúwe ẹ fẹ́ èèyàn jókòó ibẹ̀ ní business ẹ̀ wà ó ní bìbí kọ́ ọmọdé àgbà lẹ́kọ̀ọ́ ẹ dákun tó lè fi omi ìbàdàn tó lè fi omi ẹlógún ọ̀dọ̀ tó lè fi omi ẹlóṣogbo torí èkó ti burú jù kí ló fà. dípò àtọmọ kọ́mọ ìbàdàn kò sí lógún ọ̀sán lógún ọ̀sán náà sábà tó mọ wá àtúnṣogbo ẹ kò mọ sọ fọmọ yẹn lọ́dún bá ọmọ mi rìn náà tó lè síbẹ̀ kọ́ni. there was a time a year ọmọ five hundred thousand plus ló parí Quran ní Saudi Arabia five hundred thousand ọmọ Saudi kan ló sọ fún mi mo sì rí àwọn certificate kan láwọn mọ́ọ̀sì kan nínú àwọn mọ́sálásí wọn pé àwọn tó parí mọ́ọ̀sì àwọn tó parí mọ́ọ̀sì wọ́n ti wọ́n gbé sórí bọ́ọ̀dù wọn àwọn tó parí haram mọ́kà haram nàìjíríà wọ́n ka wọ́n kó léyìn gbogbo ẹ̀ ó jẹ́ five hundred thousand plus níbi tí two million ti yá wẹ̀ fún igbó mímu nàìjíríà lọ́dún kan ṣé ọmọ tó há kóra nǹkan tó jẹ́ òfà táwọn ilé ìyẹn mọ̀ rògbò ọmọ tí ó há tán nìyẹn tó ti gbàwé ẹ̀rí o ẹlòmíín náà ti fẹ́ há tán o bóyá bá wọn mi yóò jẹ sọdún tí bọ̀ ìdúrà fourteen twenty seven ní ọdún uh, tí mo sọ yìí ẹ ò gbà náà ti sùn. bẹ́ẹ̀ ọmọ kò kí náà ti wà nù wọn bọ́tí òfin ò gbà bí wọ́n bá tú wọn lẹ̀ bí ti tú ọmọ nàìjíríà lẹ̀ ẹnìkan ò ní wọ́ta ọdún I'm telling you torí pé islam tó jọba ń bẹ saudi burú ju gbogbo ayé lọ mọ́kà nùkárọ́mà gẹ́gẹ́ fúnra rẹ̀ ó burú jù láyé ẹlẹ́kàtàn mọ́kà òjíṣẹ́ ọlọ́run tí ìdìde gẹ́gẹ́ ànábì sàlọ́lọ́ sálàm tó sọ pé wọ́n pè mí sí hẹ́sífùlù fùdù kápọ̀ wọ́pọ̀ báàsì báàsì gbógun tàwọn ọ̀daràn torí pé làásìgbò mọ́kà ti pọ̀ jù ó ní mo kún wọn lọ́wọ́ àjọpọ̀wọ́sowọ́pọ̀ ńjọ́ náà ó nígbà tí mo lè fi ọlọ́run tí wọ́n bá tún pè mí màá tún jẹ wọn. làwọn dánadáná ò fi wá rí mọ́kà sọ̀tẹ́ mọ́ wọ́n máa ń bọ̀ láti máa ń lọ ṣáàm wọ́n ń bọ̀ láti mọ̀dínà wọ́n gbà mọ́kà kọjá nígbà tó máa ń lọ ṣáàm nínú kó jẹ́ pé wọ́n ti ṣáàmù bọ̀ wọ́n gbọ̀jà wọn wọ́n ti gbọ́jẹ́ pé wọ́n lọ ṣáàm wọ́n gbowó wọn wọ́n ti pa wọn. ní mọ́kà tó lùlù islam lónìí kí ló fi lùlù islam àṣẹríà ìsìlámíà alẹ́ àjẹlá alákùnrin àfàlẹ́ fún àgbọ̀yẹ wa tó sàlẹ̀ fún lóṣù ìdí oṣù lórí ẹ̀sìn wa ó gbà lẹ́sìn fún aláyàtà sí àrùn fún anákàlọ́